الله ولي ثم الصلاة والسلام على رسول رب العالمين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وموالاه السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú àlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú al-Qur'an al-Karim Suratu Ra'd áyà tí a ti dúró ọ̀nà ni áyà 37 ilé ìjáàmà bẹ̀rẹ̀ ní áyà 38 lánàá aṣílálàyé fún wa wípé al-islam ẹ̀sìn islam ẹ̀sìn kan ní èyí tó ṣe bí ọlọ́mọba oòrùn àgbọ́yé rẹ̀ oòrùn papọ̀ máa láàrùn ìdí ó yẹ kó yé wa wípé gbígbàgbọ́ yé ọ̀rọ̀ ọlọ́run ìgbàgbọ́ yé òfin ọlọ́run nínú Islam ó rọ̀pọ̀ fún lérí ìgbàgbọ́ yé èdè lágbáwá ọlọ́run ní òun ní al-Qur'an òun ṣe ní Qur'anan Arabiyyan la'allakum ta'qilun ay la'allakum tafhamun òun ṣe ìdí òun ṣe alukur'an ní nǹkan jẹ́ máa kà kur'anan àìlọ kur'an àrùbíyà ǹjẹ́ máa kà tó gbọ́dọ̀ náà bá lẹ́ máa fi kà á èdè míì tó bá yàtọ̀ sí èdè lárúbáwá bàbá fi ń ka alukur'an ìtumọ̀ là ń ṣe alukur'an tẹ̀tẹ̀ torípọ́lọ́ wọn bá ní kúrò àmẹ́nà àrùbíyà abẹ́sùn nílẹ̀ fún wa wípé àwọn olùmẹ̀sìn wọ́n ní ṣẹ̀rì àjùmẹ́ àrùbíyà ṣẹ̀ríà Islam èdè lábáwá lànà ìgbọ̀ yìí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó fi ọwọ́ báyà lérí wípé alukur'an yóò máa ṣẹ́kù islam yóò máa ṣẹ́kù ọlọ́run inna nazzalna dhikra wa inna lahu lahafidh dẹ́dájọ́ àwọn ọlọ́run àwàlá sọ alukur'an àwàlá sọ kalẹ̀ àwàlá sì máa sọ ìyẹn túnmọ̀ sí alukur'an karim o bẹ lábẹ́ ìgbìlá ìtàhálà abẹ́ àbú ọlọ́run àtàkì ọlọ́run tó bá wá rí bẹ́ẹ̀ a gbọ́lé wípé sí alkùnrán dálímọ̀ bẹ lábẹ́ àbú ọlọ́run alókàtìlá ede èdè lárúbáwá eléyìí ọlọ́run fi sọ alkùnrán kalẹ̀ náà gbogbo ipá gbogbo ìgbìyànjú tí àwọn ọ̀tá Islam tí wọ́n rí kan máa ṣe lẹ́yìn pípa alọ́gẹ̀tìlá àrùbíyá lẹ́yìn pípa rẹ̀ àbí gbogbo àìmọ̀kànmọ̀kàn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn mùsùlùmí náà látara àìná ní èdè lárúbáwá bó ti wulẹ̀ púpọ̀ tó ọlọ́run ti sàdéhùn kó dé lóun rẹ̀ àdéhùn Allah subhanahu wa ta'ala òní tí ìbá ṣe pé Allah subhanahu wa ta'ala ó fi ẹni lẹ̀ bẹ́ẹ̀ ó sì sọ lásán dájú wípé tí alukur'an tí ò bá ti ní parẹ́ lórílẹ̀ èdè tá a fi sọ kalẹ̀ náà ó dájú kò lè parẹ́ tí ìbá jẹ bẹ́ẹ̀ ni ìgbésẹ̀ tí àwọn ọ̀tá Islam tí wọ́n ń gbé lérédè lárúbáwá nípa pípa rẹ̀ kó mọ̀ sí mọ́ lérílẹ̀ ó jẹ́ kéde lárúbáwá parẹ́ ká gbúrẹ̀ ìhà tí ọ̀gọ̀rọ̀ àwa mùsùlùmí táwa náà kọ sí alọ́bàtí àrùbíyà lìsánù àrùn ìhà táa kọ sí ó ti tó kéde yẹn ló parẹ́ torí pé níwọ̀n láàánẹ́ ní ẹ̀rọ kódà lọ́pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ lárúbáwá mi tó ti pé ọ̀fíṣẹ́ alágbèjì wọn lárúbáwá mi bẹ́ẹ̀ bá so ìbò sọmọ lárúbáwá mi a sì ti mọ́ yìí bẹ́ẹ̀ bá sọ lárúbáwá sí olùmọ́kà ní tó ṣe wípé èdè bàbá ńlá bàbá rẹ̀ náà kò sí tó fà á níbi ìṣe tó ń pè ní inferiority complex wọ́n ṣe àfi ti ìyẹpẹrẹ síbi èdè lárúbáwá wọ́n ṣe àfi ti mọ́gbẹ̀gbẹ́gbẹ́ síbi èdè lárúbáwá tí ẹnìkan bá sọ wípé òun kọ́ èdè French ní yunifásitì gbogbo ẹbí wọ́n sì kà fún wọ́n ní ọjọ́ ọ̀la lè dáa ṣùgbọ́n ẹni kọ́ máa sọ wípé adùrùsùn lọ́gàtẹ̀lẹ̀ àrùbíyà èdè lágbàwá pọ́nbélé ni mò ń kọ́ ní yunifásitì wọ́n ní sí òtún fi nǹkan ní nǹkan ìnà lè lọ́fọ́ ìnà ilẹ̀ ṣèyàn túmọ̀ sí wípé bí wọ́n ṣe ṣe ojú tí wọ́n fi wò ó ipò tí wọ́n gbé sí ipò tó jẹ wípé kò ní gúnyàn àti ní kàkún wọ́n mọ̀ tí wọ́n ṣe bí zawali lọ́gbà àrọ̀bíyá tí zawali lọ́gbà àrọ̀bíyá zawali mọ́dá zawali islam tí èdè lọ́gbàwà bá ti wó àti kọkùrù àmìyàn àwà àwà láti mú lágbàwà kúrò bẹ́ẹ̀ bóyá èkó lágbàmà faransé àbẹ́lẹ̀ yorùbá àbẹ́lẹ̀ túrúkí gẹ́gẹ́ àwọn ará túrúkí àwọn tọ́kì gẹ́gbọ́n ti ṣe tí wọ́n yọ lágbáwá fún bẹ̀rẹ̀ yányá gẹ́gbẹ́ ni wọ́n fún papọ̀ kó tó lè pọ́lọ̀mù tó dáwọn èèyàn dìde láti ìpàdà àwọn nǹkan wọn yìí ó gbà kéèsì kò fẹ́ yẹ kí mùsùlùmí kò mọ́ wà fún mọ́gbọ́dẹ̀ lágbáwá kò fẹ́ yẹ kó wà kó mọ́gbọ́dẹ̀ lágbáwá kò fẹ́ ẹ̀yẹ kí ìdílé mùsùlùmí kan wà káwọn ọmọ wa kọ́ mọ́gbèrè lọ́wọ́ àti ìdílábáwá pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí ìrànlọ́wọ́ tó ga olóúnjẹ fún ìsìn wa a ṣàlàyé fún aláàrẹ wípé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ní wọ̀n a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ọlọ́wọ́ ni wa ọlọ́run báyìí ni àwọn ọlọ́run aṣọ alìmùràánì kalẹ̀ ní ìwé èyí tó yanjú ní ìwé tó gún régé hukman ayé mọ̀kánẹ̀n mọ̀kínẹ̀n àrọ̀bíyà nípasẹ̀ ìdí lọ́rùbáwá eléyìí ní kámà wípé àkàkú pọ̀ ó mẹ́kú èdè yìí lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run sì ní sa èdè kan lẹ́ṣà láti fi sọ èyí tó lọ́lá jù nínú gbogbo ìwé kalẹ̀ àyàfi bó ṣe pé èèyàn náà kó lápàlẹ̀ lọ́dọ̀ lọ ẹ̀yẹ wa Al-Qur'an Al-Karim Malaku Jibril alákọ̀ọ́lẹ̀ jùlọ náà mọ̀lẹ́gà lọ́lọ́run fẹ́ràn sánẹ́sọ́lọ́ ẹni tó lápàlẹ̀ jùlọ nínú ẹ̀dá oní àdẹ́sọ́lọ́lá àríwọ̀sọ́lá lọ́lọ́run fẹ́ràn Malaku Jibril òun tó lápọ̀lẹ́ jù lẹ́látò kọ́dì òun lọ́lọ́run sọ kalẹ̀ ọlọ́run tó wá sẹ̀ta áfùdọ́lù lọ́ba èyí tó lọ́lá jù ní gbogbo èyí bọ́bá tẹ ọlọ́run yóò sì tẹ ọlọ́run kalàjẹ èyí tó la jù nínú gbogbo èyí à ń sọ nìkan mùsùlùmí kan dìde rẹ ẹyẹ mọ mọ èdè lárúbáwá lé káwọn ọmọ lè ní full concentration in english ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí ọ̀pọ̀ ṣé láwọn sọ ìgbésẹ̀ ẹ̀mọ́ kan jì kódà kì í ṣèdè kan gan ìsìláàmù ní kámà tó gbébẹ̀ ẹ̀ bá ti gbọ́ èdè dáadáa sí àmọ̀ràn lọ́wọ́ àmọ́ gbogbo èdè láyé lábẹ́ lóga òdíyà tọ́lọ́m bá lè mọ́ èdè ilé tó wá fi sọ alkùrán ìwé tó lọ́lá jù èdè oríṣiríṣi náà bẹ́ẹ̀lẹ̀ èdè Yorùbá ń bẹ́ẹ̀ èdè òyìnbó à ń bọ̀ lórí èyí láti bó síbó níjọ́wò lè lòyìnbó dé ìjọ́wò èdè òyìnbó níjọ́wò ló bẹ̀rẹ̀ àwọn èdè láàrin tó nílò gáàtù semitic languages ọlọ́run rí hebrew lẹ̀ kòfisọ ọlọ́run rí aramaic nílẹ̀ kòfisọ kùránì ọlọ́run rí èdè míì kòfisọ kùránì kó tó ṣẹ̀ta èdè tó fi ṣe alukurani kalẹ̀ ìyẹn túmọ̀ sí pé ọlá ń bẹ àjùlọ ń bẹ fún èdè ọ̀hún sáwá gbọ́dọ́lọ̀ àbá mímọ̀ jọlọ tó wá jẹ́ pé tọ́lọ̀ ń pẹ́lẹ́ ní òlá pọ̀ lọ́dọ̀ tó lòdì ó máa sọ wípé kéwù ti pọ̀ jù ní sùkúù yẹn ẹlọ́gbọ́n máa ń kúrò bẹ́ẹ̀ ìmẹ̀sí ti pọ̀ jù bẹ́ẹ̀ tí wọ́n bá tiẹ̀ wá ń ṣe wá pé ká máa jọra wa àwọn ẹ̀dẹ̀ lẹ́mùsùn kèbèrè yóò ní bá wa kódà gbogbo department Arabic lọ́pọ̀lọpọ̀ university bí kó kó parẹ́ ni ó ní university kan gẹ́gẹ́ bí wọ́n bẹ̀rẹ̀ ní pé ẹ̀dàkù àwọn òrọ́ tí ó lágbàwá àwọn ọmọ French ni wọ́n pọ̀ nígẹ̀dẹ̀ ẹ̀dàkù láàfin French kí ni láàfin ṣùgbọ́n tó látara àti eléyìí àjùlọ tó pọ̀ ó ń bẹ fún ìdè náà látọ̀dọ̀ lọ ẹgbà tí wá sọ yìí ẹ̀sìn lè máa rògbò báyá nítorí pé àjíjẹ́ mùsùlùmí ló já mọ́ bàbára rẹ̀ ìṣe pé tó bá jẹ́ mùsùlùmí nìkan ara rẹ̀ ni ṣùgbọ́n tá a bá ní ká wo èdè yẹn fúnra rẹ̀ tá bá gbé lọ sínú àlàyé inú èdè gan-an àti ẹnikẹ́ni tó wá fẹ́ sàbùsù lọ́yà nínú gbogbo àwọn tí wọ́n jẹ́ linguist ni wọ́n fi ètè ní ìwé ọlọ́gọ́sílà kò sí ẹjẹ́ ká fi ọ̀rọ̀ ẹ̀kọ́lá ẹ̀dá fi ẹgbẹ́ jẹ́ gbogbo ẹni tó bá jẹ́ expert nípa linguistics kájà ìwọ̀dà káàdì wá gbé sẹ́gbẹ̀ káàdì wá wù lóba àrùbíyà ṣé semantic structure lóba àrùbíyà la fẹ́ sọ ni àbí syntactic structure so la fẹ́ sọ kákọ̀ọ́bí ààrẹ pẹ̀lú èdèbí mọ̀dùláàtì alfa tó bẹ̀rù èdè lárúbá tó gbogbo sí èdè kan tó nírú ẹ̀mú táwọn náà bẹ̀rù mọ̀sílẹ̀ ìsúfà ṣùgbọ́n tó bá ti di ọ̀rọ̀ wípé ẹfẹ́ ṣe kéta Islam ẹfẹ́ ṣe kéta lókà àròbíà ẹni kò ní value ṣé English language ló ní value linguistic value lẹ́gbẹ̀ẹ́ èdè lárúbá ṣùgbọ́n látara àti eléyìí ẹni tí ó bá nímọ̀ nípa èdè yóò mọ̀ wípé kò sí tá a lè fi kò sí èdè ọ̀hún tá a lè fi èdè lágbàá lókàtí lè sí á èdè tó ṣe wípé arọ́ ni wọ́n mú nínú Latin wọ́n mú nínú French kódà wọ́n mú nínú lọ́gà àrùbíyà olópapọ̀ tó ń jẹ́lé èdè àdúgbò lásán tí wọ́n develop olùlọ́gà tó ń jẹ́ oníṣàpẹ̀jẹ̀ to clear government ṣùgbọ́n nítorí wípé àwọn tí wọ́n ń gbé lárugẹ tí wọ́n ń bó ṣe lẹ́yìn gbogbo èèyàn tí wọ́n sọ di ìmọ̀ science and technology lè pé gbogbo èèyàn náà láyé ń sáré pé agbúdọ̀ kópa nínú science and technology àwọn àpọ́ọ̀tì láti lọ pẹ́lú ìgbò láti lè máa ṣolé tó túnmọ̀ sí pé èrè tá a gbé lárugẹ ni kìí ṣe pé tètè lárugẹ fúnra rẹ̀ amma lugha al-arabiyya ṣùgbọ́n èdè lárúbáwá èdè tó ṣe wípé òun fúnra rẹ̀ gan èdè tó kẹnu ní èdè tó ríṣì tó kó nǹkan tó pọ̀ sínú àmọ́ ẹni tàbá ti fẹ́ Yorùbá kọ̀ wọ́n ní ọ̀tá ẹni ipò lọ́yà kò sí bó ṣe dáa tó òun ní sọ dáadáa wọ́n á pẹ̀lú yẹpẹrẹ lẹ́sìn fi pé nínú Islam gbogbo ìlú tí Islam bá kọ́kọ́ wọ̀ gbàrà yóò wọlé pẹ̀lú lóga àrùbíyà àwọn yóò máa kí kí ó jọ ń kí wọ́n máa fi èdè lárúbáwá fún òfin akọ́ tábàtí wọ́n ń kó èdè lárúbáwá wọ́n máa translate ẹ̀ sédè wọn èdè lárúbáwá ó kó ìlọsíwájú bá ọ̀pọ̀lọpọ̀ èdè tó kù àlàsẹ̀dílì nìkan ẹ̀dí bá wà àkójúwe èyí tó súnmọ́ nílẹ̀ Yorùbá mo sọ lánàá wípé èdè lárúbáwá lágbà nínú èdè tàbí kọ̀ọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà èdè lárúbáwá ó ní àgbà wípé à ń kọ nǹkan sílẹ̀ literacy literacy pé ká kọ sílẹ̀ ká mọ̀ nǹkan kọ káyé ka gbogbo wa òpè wá àgbàtí lówà ọ̀rọ̀gbéyà tó dé kíkọ nǹkan sílẹ̀ pẹ̀lú èdè òyìnbó nígbà táwọn colonial masters fún wọ́n dé olùwọ́n introduce àwọn náà lọ́bà formulate abd tàbí nǹkan sí yorùbá látara abc náà náà ti yọ tàbí nǹkan sí yorùbá tàbá wá ń sọ̀rọ̀ nípa contribution sí ìlọsíwájú èdè yorùbá fún ìdárúkọ àwọn àfáà nìkan máa dárúkọ Samuel Ajayi Crowder àtàwọn ní bẹ̀bẹ̀ wọ́n láhàrá tó mú náà fún àbòsíkògbà contribution àwọn àfà lórí development of Yorùbá language syntactic structure of Yorùbá language àti morphological structure Yorùbá language àwọn àfà náà contribution tó pọ̀ sílẹ̀ láàfin wípé lẹ́nìí ọ̀pọ̀lọpọ̀ àwọn gbólóhùn Yorùbá tẹ́yìn ò bá ò ní tí wọ́n ń pè é lárúbáwá olú fún wọn ẹ̀dá àpòjọ náà àlàáfíà tẹ́lẹ̀ Yorùbá ní àlàáfíà ẹ̀dọ́gọ́rùn sábàbí tẹ́lẹ̀ Yorùbá ní sábàbí èdè lárúbáwá ní àǹfààní àǹfààní ẹ̀yà àǹfààní àǹfààní lẹ́gbà wà ní ìdèdè yorùbá àlùbáríkà ọlọ́pàá àlùbáríkà ní ìdè yorùbá ní àlùbáríkà náà àlùbásọ̀ àlùbọ́sà àti ẹ̀lẹ́sẹ̀ pé látara ìdájú òwò ṣíṣe pẹ̀lú haúsá gbọ́dẹ̀ haúsá náà mú àlùbọ́sà láti lọ́bàá náà kádàrà sàmánì lọ́ndínrín fìdínà ó lọ rẹ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá ẹ̀rọ ṣe àbùsí fún ló because there is a professor tó náà ń criticize ọ̀rọ̀ àwọn olùmọ̀ wípé ta ló sọ wípé uh, Arabic language ọ̀rẹ́sẹ̀ wáyẹ̀ ní Nigeria, ṣáájú àwọn languages ìtòkùn sẹ́mọ̀ pé tó bá pẹ́ mi tó rẹ̀fẹ̀ fẹ́ wọ sóòlù ń sọ bẹ́ àsìkò kò máa ti sọ tí pòfẹ́sọ̀ bá ń sọ bẹ́ẹ̀ mọ̀ pé ó ń kàn ń ìkórìíra ló ń sọ bẹ́ẹ̀ ìdí sọ yẹn ta kò ìmọ̀ ẹ tọ́ka sí ètò ọ̀hún ní Nàìjíríà tó influence gbogbo dialect tó lè fi Nàìjíríà ní gbogbo dialect Nàìjíríà tó tó lè lọ́wọ́ lábáwá fẹ́ kó 75% ìdí Haúsá tí ìgbà sọ pé 80% lárúbáwá ó oko almost 60% ebe yorùbá àwọn akéwì ìjọba bá ń sọ̀rọ̀ wọn ni ọlọ́run ọba aláwòrán jí aláwòrán mi níbo nìyẹn ti wọ ebe dábàtì fi ń kéwì ìpìlẹ̀ èdè classical language ọba aláwòrán gbogbo àwọn ìwà makarúrù makarúrù àwọn ìwà alìfààlá alfàṣà gbogbo àwọn àléébù àláébù àdúà àdúà àdúà kẹlẹ̀ so kẹ́kẹ́ a máa sọ fún àwọn pé ìrìnlá fún àwọn láyàbò sí ẹ wá yọ French tọwọ́ ní Yorùbá tó fún ajẹ́ pé the French ni ó wà ní second position ní Nigeria a ti ẹ̀gbọ́ tẹ́ bá ní English torí àwọn tán wá colonize wa wọ́n èyí tí lóga ọ̀rọ̀ bíi òbíjọ́lẹ̀ kejì wọ́n da padà sílẹ̀ àwọn tó múra àbújọ́ tó rẹ̀ lẹ́kẹ̀ẹ́ kọ̀dẹ̀ tí tó lówó kóògùn tí wọ́n bá fẹ́ lọ ní sẹ́ńtù báyìí wọ́n kọ́ arábíkì o tó máa ń lórí mọ́ ọbẹ̀ fi ṣòwò ṣùgbọ́n nítorí pé wọ́n kórìíra ìsìlá wọ́n wá ń múra wípé ká ṣe fọ́sùlù that we should separate between Arabic and Islam so lẹ́ẹ̀gbẹ̀rẹ̀ pọ̀lọpọ̀ àwọn university department department wọ́n separate láàrin Arabic and Islamic studies lẹ́bí ní phd holder of Islamic studies kò lè ka Quran ní Arabic so wọ́n ní you can learn Islam through English language so at the end of the day lọ́wọ́ ayẹ́kọ́ English language láti ń kọ́ Islam Islam yẹn wà ní iye wa dáadáa bí wọ́n ṣe fẹ́ ká mọ̀ láti mọ̀ so ìwé àwọn orientalist ni ó wà jẹ́ references wa a ní lè ka àwọn tíra tẹ́kùn lágbàwá a ní lè ka ìdá pọlọpọlọ ìmọ̀mọ̀ lọ́gbẹ́ pọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́gbẹ́ tó bá lọ sẹ́kùn mùjára ju Islamic studies lọ lọ ṣe tí ò bá kéwú dáadáa bẹ́ẹ̀ kó tó lọ Islamic studies ẹ̀rọ ìjọba ìwọ̀lá ẹ̀mẹ́ wa kò ṣe Arabic kò ṣe é àwọn ọ̀dá islam dẹ̀ ń gbìyànjú lórí pé káṣẹ bíréèkì ìgbé arábìkì dẹ̀ ní ìyẹn náà ni òjò kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn gbọ́ yé yá ọlọ́wọ́ bá lóun sọ àlùkùrọ̀ àǹzẹ̀lẹ́wù ẹ́ hukman arabiya pẹ̀lú lókà arabiya olóòrùn sọ́kàlẹ̀ ọ̀kan náà àwọn ọ̀gá wa tí wọ́n jẹ́ ọ̀gá àtìrí professor rozak dérẹ̀mí abubakar kọ́lọ́wọ́n bá kí ó bá lọ́rẹ̀ ìmọ̀ dáadáa ṣe professor of arabic literature ìwé wọn tí wọ́n kọ̀ wọ́n the interplay of arabic and yorùbá cultures in southern western nigeria ìwé tí wọ́n kọ̀ yìí náà ṣe phd phd sí wọn ní ní school of oriental studies ní london àfáà mi ni wọ́n mẹ́kàtì náà jọ parí ìgbà tó parí mẹ́kàtì lágbègbè lábẹ́ ìṣẹ̀lẹ̀ ní ìrẹ́jì bí èdè lárúbáwá ti kópa nínú èdè yorùbá olókun náà èdè ẹ̀bá wa kọ jíjìsì yìí èdè London gan náà ti fún ọ ní náà ti àwọ́ọ̀dù wọn ní phd èmi ẹlẹ́gbẹ́ náà ń sọ fíìdì wà kìí ṣe pé torípa ẹjẹ́ mùsùlùmí tàbí propagate global prayer àbòsí làwọn èèyàn fẹ́ ṣe kò sí èdè kan tó dọ́gba pẹ̀lú èdè lágbára nípa structure rẹ̀ ni àbí àgbékalẹ̀ ni thematic structure ni àbí syntactic structure àbí morphology àbí oríṣiríṣi ọ̀nà tí alkùnrin ló bá rọ̀ bíyà tó dúdú òsì tó dàbí nínú ètò bákanáà tá a bá ní ká orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀ ìgbà wo ni àwọn èèbó amúnisìngbé gbóògbà tí wọ́n dé náà 1900 sí 1969 kàbùgbà 1900 ṣé before 1900 yẹ táàmà kọ̀ọ̀kan èdèwó láàfí ń kọ nǹkan èdèwó láàfí ń kà nǹkan Islam ó ti wọ ilẹ̀ Yorùbá ti pẹ́ afọ́ àṣík Adam Abdullahi Al-Alauri ọlọ́wọ̀n bá kọba kí wọn kọba yọrí sí wọn nínú tíra àwọn nàtíìmù sọ́bá fi akhbari Islam wa ulamari bilal Yorùbá nàtíìmù sọ́bá ló tíra nípa ọ̀rọ̀ nípa Islam àti àwọn àfà ilẹ̀ Yorùbá wọ́n sàlàyé nínú tírà yìí torí pé ta bá ń sọ Ọ̀yọ́ a máa ní ìlú òòṣà nínú àwọn ìlú tí mọ́sálásí ti kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn ọba tí wọ́n jẹ́ mùsùlùmí ní àwọn ọba Ọ̀yọ́ tọ́lẹ̀ sí Islam wọ́n ka iye wọn starting from 1837 1837 títí di 1859 àtìbà ọ̀pọ̀ ọ̀yọ́ ni èyí tó tẹ̀lé àdìlú 1859 dídílé 1875 adéyọmí 1876 kí mọ̀ ẹ́fà ń bẹ̀rẹ̀ 18 17 16 lẹ́sìn máa gbọ́npa Islam àwọn mọ́sálásí àkọ́kọ́ ìfẹ́ ẹ̀mọ́ ẹgbẹ́ fọ́sí ọdún wo wá ní èèbó ni wọ́n dé gbogbo 14 15 16 yẹn tí mọ́sálásí wà táwọn àfà wà ṣé èdè Yorùbá nọ́bíkìm tí wọ́n sì lọ lọ́mọ sílẹ̀ Yorùbá ó tún kéré ẹjá ní lọ sílẹ̀ Haúsá ní ilẹ̀ Islam ti ń kí Usman tó nínú àwọn àjíjẹ tọ́pọ̀lọpọ̀ ẹlòmí máa ń ṣe ni pé Usman Dan Fodio ló mú Islam wá sí Nàìjíríà láàbàdà sí Usman Dan Fodio Usman Dan Fodio dé bá Islam Islam ti ń bẹ ní wọ́n pẹ nìkan ní Muhammad Amin Al-Kanani òun ó ti lọ kẹ́kọ̀ọ́ ní Haramain ní Maka ní Madina ó kẹ́kọ̀ọ́ ní Egypt tó jẹ́ àfáà ó padà wá sílé gbogbo èmi ní màdúkù ní àwọn kanúrí islam sí ń bẹ̀ bìbáàrẹ̀ kẹlù tẹ́yẹ̀ ti lọ kéw táwọn èèyàn ń kéw gbogbo ìwọ ní niger tambokto àti gbogbo àwọn yẹn gbogbo ẹ̀ kò sí yàtọ̀ bí ní kankan náà ní gbogbo ẹ̀ kò sí ìsìnkú nàìjíríà nìkan táwọn èèyàn bá ń lọ láti lọ ṣe hajj

kìí sọ̀rọ̀ etí ni mo sọ yóò kìí sọ̀rọ̀ sọmọ́tì tẹ́yà bá lè kọ tíra èdè owó náà fi kọ tíra àbúrò Muhammad Sheikh Usman bùnú fòójì Abdullah bùnú fòójì tíra tó kọ kò ní èdè lọ́gọ́tì láàrín pẹ̀lú èdè lárúbáwá táwọn èèyàn sì ń ké tó sì bẹ̀rẹ̀ sí ìgbà yẹn àwọn ìbò sí wọ bákan ọmọ Usman bùnú fòójì ìyẹn ń jẹ́ Muhammad bin Sultan Muhammad Bello fún Usman bin Fodio òun náà kọ tírà rẹ̀ jẹjẹ wọ́n ti ní 1876 18 ó kọ tírà tó pọ̀ rẹ̀ jẹjẹ sí èdè kékeré the local people are bigger èdè lárúbá ẹ̀ classical Arabic nígbà náà tó fi kọ́ kí wá ṣe pé lórí ọ̀rọ̀ ẹ̀sìn nìkan mo ṣe àkójọ díẹ̀ nínú àwọn tíra wọ́n bí ní 1781 sorry 1781 tó wà àwọn bá ń sọ wípé èkó ló sáájú nàìjíríà lọ́bẹ̀ rọ̀lọ́ ìgbàwó làwọn colonial nurses dé 1781 ẹ̀ tí mo wá ń sọ yìí nínú àwọn àkọ́kọ́ ó kọ ìtíra kan pè ní ìfáàkùn mẹ́sùn fi tàríkì bìláàdì tukuru ìwé ìtàní ìfàkùn mẹ́sù fi tàríkì bìláàdì tukuru tíra ọ̀run ọgbẹ̀lì sí kò fẹ́ẹ̀ sí ìmá ń ṣe nílé ìmọ̀ pé sẹ́ni yìí wà lẹ́yìn Yorùbá ni gbogbo ìtàn ilẹ̀ Yorùbá lọ wà Islam ilẹ̀ Yorùbá ìtàn àwọn àfáà ilẹ̀ Yorùbá ẹ̀sùn wo òòṣà táwọn èèyàn ṣe ń lẹ̀ Yorùbá kí ni ìgbẹ̀jọ́ àwọn àfáà ń lẹ̀ Yorùbá à ń sọ̀rọ̀ 17 láti kọtíra bìlógà àbúyà táwọn èèyàn ń kà á pẹ̀lú ìlú bàbá tó dédé wọ́n lè ọ́sọ̀ ìwé nígbà náà tí ẹ mà dédé bá ti di dọ́lọ́pù débi bí wọ́n fi ń kọ̀wé nígbà náà èèyàn nìkan kọ́ wọ́n tún kọ ìkan lórí ìgbésí dáhùn sí dáa fi àtàwọn ahàlẹ̀ ààrùn ìbìlà eléyìí tí mo ń sọ yìí manuscript ni manuscript ni mr osida fi aktam ahli ahli ibila manuscript yẹn lè ní iṣẹ́ lérí mo ṣe project fọ́sibí manuscript yẹn bí ìgbà tí èèyàn fi kálàm kọ kọ nǹkan òun ló ṣe rí òun manuscript mo ṣe mọ̀kọ́ bára àti mọ̀kọ́rán àìmọ̀kọ́rán ẹgbẹ́rún nípa ìyẹn náà pè ní tàkìk òní mo fi ṣe fọ́sì láti lè mọ̀ pé táwọn èèyàn bá ti lè kọ ìwé nípa ìtàn ìtàn tó kọ́ ń gbà náà ẹ bá wo bàbá òwe ẹ̀wúrọ̀ àwọn ará ìṣèjọ́ máa bá kọ̀ọ̀kan jọ sò náà ti kọ́ bí ìwé bí nǹkan bí aláwẹ̀ aláwẹ̀ báyìí ó ń ìlú mẹ́ta mo ti mo rí mẹ́tìkùrì mo rí ní zaria mo lè rí kaduna ní akai so láti lè ní pé ìgbọ̀n wípé káwọn ó tó da ogun jihad tí Usman dá fójú ó jà báwo ni àwọn mùsùlùmí ìgbà náà ṣe rí kí ni tó lè sí jihad ṣùgbọ́n tí ọba fẹ́ máa kà lẹ́nu ọmọ kàntí kèfèrí kakọ nípa jihad Usman kúrò fójú ó rẹ̀ ní access to the kìí àwọn tó jagun gẹ́gẹ́gẹ́gẹ́ tí wọ́n kọ tí wọ́n kọ ara wọn kọ mamsi tí wọ́n tó jẹ lọ́wọ́ aka mamsi so nígbà sọ́mbẹ̀ yẹn ní òjì ká mọ̀ wípé ah, àbáwọn yẹn dojú tàbí wípé Usman Dan Fodio ọ̀dá wọ́n ti sọ́ di sàn wípé ìjà Fúlàní olójà kìí ṣe ogun ẹ̀sìn bẹ́ẹ̀ sì ni nínú tíra yẹn mr usada sí akram ahli ahli bilal wọ́n ṣàlàyé wípé àwọn ò sọ wípé àwọn ò bá mùsùlùmí ṣùgbọ́n àwọn èèyàn kú sọ́nà mẹ́ta gbogbo àlàyé yẹn bẹ́ẹ̀ nínú tíra bọ́ bá lọ yọjú nígbà yẹn of Nigeria nígbà yẹn ò lè rí yẹn wọn ò ní sọ síbẹ̀ so tó ti èmi láti lọ ẹ̀dínkì ìwé ẹ̀ láti ẹ̀dínkì ẹ̀ pé wọ́n pé mùsùlùmí nígbà náà sọ́nà mẹ́ta àwọn mùsùlùmí tó sọ bẹ wọ́n dúró lórí kílẹ̀ ọ̀rọ̀ orí kílẹ̀ àmẹ́bí ní sáńsì islam ọ̀fẹ́ tó àṣẹṣe àwọn kan bẹ tó ṣe wípé wọ́n kò tó fa kèfèrí ni wọ́n àwọn kèfèrí yẹn wá pín sí méjì alkùfàárù bil asọ́lá wàlkùfàárù bil ìrìsìdá ẹwọ àwọn tàbí lọ́wọ́ kìí ṣe èdè wọ́n ó yé wọn wọ́n dẹ̀ gbọ́yí sáàtì kọ ìlú pé àwọn mùsùlùmí kan gbọ́dọ̀ pé àwọn kèfèrí kan bẹ́ẹ̀ kèfèrí ni wọ́n wọ́n ń bẹ́lẹ̀ láti yàn sànà pọ̀ ní gbogbo ilẹ̀ haúsá ń gbà àwọn mùsùlùmí kan ti gbẹ́dẹ́ mùsùlùmí ni wọ́n lóòótọ́ ṣùgbọ́n wọ́n fẹ́ ń kó ọjọ́ mùsùlùmí wọ́n ti di kèfèrí pẹ̀lú rídà wọ́n ti di Islam lẹ̀ pé àwọn ìran méjì táwọn bá jà sílẹ̀ táwọn sì gba ìjọba lọ́wọ́ wọn àwọn tó wá ń fọpá dáhùn làwọn tó ń pẹ̀lú agbé mùsùlùmí làwọn lórúkọ ṣùgbọ́n àwọn bá wọn jà nítorí pé wọ́n ti kú òlú Islam láàyè sọ lù mú ekírun ìjọ ọdún ilé yábà ìfòsàn àwọn forúkalẹ̀ fún wọ́n sì nílé ara wọn sí wọ́n sì máa pè Islam ara wọn àwọn ẹ̀yẹ́ wà náà ti sùmọ̀dà fúdò padà àwọn ẹ̀yẹ́ wà náà tó ń kílè gbogbo wáyé ti sùmọ̀dà fúdò sí ń gbógun ti ìyẹn ò sí lórí gbá tí ìbá ti pé èèyàn jẹ́ ẹ̀díjẹ́ ó wá kúnnú akáìsì bẹ́ẹ̀ láwọn ìwé tí wọ́n kọ àwọn tó dàgbà wọn. sọpọ́ ẹ̀kọ́ ẹ̀ ń bẹ̀ ni pé tí àwọn èèyàn bá lọ gbọ́ èdè yé to that level láti lè máa kọ síra tí ì ṣe pé ọ̀rọ̀ pé abẹ́ kírun abẹ́ gbàwẹ̀ nìkan history tí wọ́n ń fi èdè tó fi ń kọ ìtàn tó dẹ̀ fi ń ṣàlàyé ìtàn ẹ̀ mọ̀ pé àwọn ẹgbẹ́ bákan náà ó tó kọ tíra kan bá ń pè ní usulu siyasa wa kayfiyatu takhallusi wa kayfiyatu mukhlis fi umuri ri'asa ní bọ̀rọ̀ politics the local law ìdílágbáwá ni tarjumani an kayfiyatu wa'az sheikh usman ẹni tó bá fẹ́ gbálàyé nípa ọ̀nà tí bàbá àmì jùmọ́ ń ṣe tẹ̀mù yìí sí ìmáàjì bí màá dáadáa ala ó sì yẹ ṣẹ́rí wu ọmọdékìlá àkàm ọmọdékìlá àkàm nìkan náà táǹkà yẹ ó fi eléyìí fi ṣẹ́rí rẹ̀ ó fi ṣàlàyé káfùl ìkwán á ní tààrùn òbìbìnkà àlà áhàlì ìmẹ́n jágbe máwọn èèyàn láti máa ma gbógun ti ẹ̀ntọ́bá jẹ́ mòmìnì láti mọ́kò mòmìnì àwọn tí wọ́n bá láwọn ò bájọba ṣe sáfẹ́ máa dàlúrú bí àwọn boko haram báwo láti áńtì wọn ní òfin ṣẹ̀ríà ọkọ̀ ìwé tọkọtìrà lérí ẹ̀ arribat wal hirasa arribat ó náà ní pé tó kú bá dé àwọn tí wọ́n máa ẹ̀ṣọ́ tí wọ́n máa ń bójú tó ẹnu ẹnu ojú ìlú tí wọ́n jẹ́ káwọn ọ̀tá wọlé àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ nínú ṣẹ̀ríà ọkọ̀ tìrà lérí ẹ̀ tí wọ́n máa lò àwọn ọmọ ojú ọkọ̀tíra lébẹ̀ ìlú kẹsìlá àrùbíyà káṣífùlù bìtà wà sí mímú wà aláàdùnkùfà ìmọ̀ bá àwọn aláìgbàgbọ́ ṣe ọkọ̀tíra lébẹ̀ bìyàwó ìkùkùl tí bayani jìláàdù tàhrímù gulúl ọkọ̀tíra lébẹ̀ annasi aku bi takrif ma yajibu ala amati al-umma al-mawalid ọkọ̀ tíra àlúyẹ̀ ìwòsàn ọkọ̀ tíra àlúyẹ̀ eléyìí àdìmọ̀wárù nàdàwíyà tí mọ̀sáìlò pè sí yà ó padà di ìwé tí wọ́n ń lò lórí nípa ọ̀rọ̀ fámásì nígbà náà láti lè máa kó ogun gbogbo àwọn terminology pàápàá lọ́gọ́tìlá àlúyà ìjọba bá náà nàfikọ́ alìgẹ́rìsù lùwábìl fi sirati ìmáàmì àdì ẹni tó dúró lórí leadership quality gbogbo tá a wá kàkalẹ̀ kìí ṣèdè ìbò náà fi kọ́ kìí ṣèdè French náà fi kọ́ ó wá pọ̀ lẹ́gẹ́dẹ́ wọn bá yàtọ̀tọ́ka sí èyí tó wá kéré lẹ́gbẹ̀ẹ́ yìí tí Abdullahi bùn fọ́lì tó jẹ́ àbúrò Usman bùn fọ́lì tó kọ́ ó tó wá kéré gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sédè míì tí wọ́n fi kọ́ sí èdè bá ti dè lárúbáwá tí èdè bá lè sọ́ǹdì débi pé wọ́n fi ń kọ ìwé kódà nígbà náà diplomatic mission bẹ́ẹ̀ orílẹ̀-èdè ká jọ fẹ́ sọ̀rọ̀ nígbà náà láti nàìjíríà lókà àrùbí àwọn fi kọ́ kódà àwọn èèmò tí wọ́n wá sí nàìjíríà tí ó yọpọlọpọ ẹlòmíì yẹn àwọn orientalist náà tẹ̀lé wọn nígbà tó le tó dójú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí àwọn ará ilẹ̀ haúsá lágbára ti kọ́ wọ́n ti tẹ̀ translate wọ́n mú translator wá ẹ̀ máa gbọ́ tí wọ́n ń sọ kálíkọ́ mọ̀ wọ́n lè sọ pé lọ́gà rọ̀sùlíyà fún nàìjíríà lọ́gà rọ̀sùlíyà ní south west náà lọ́gà rọ̀sùlíyà náà láti kọ̀ọ̀kan ẹmọ àwọn bàbá wa níjọ́ ẹmọ pọ̀ ewé ìrànà ewé ayé yáò wáò yáò ewé bí ìrànà ó ń bẹ̀rẹ̀ sí àwọn ọ̀pẹ̀ wọn kọ̀ kódà kíkọ lẹ́tà síra wọn ọ̀rẹ́ mi tòótọ́ ọ̀rẹ́ mi tọ̀ tòótọ́ ẹni tó bá ti lẹ́ta ó ti mọ ẹjọ́ rẹ̀ kọjú ẹwà ní ẹ̀sìn lókà àrùbíyà kò sí fún títẹ́sì ọlọ́rọ̀ tó mìíràn ọ̀rẹ́ bí tó fà á ju wípé àìmọ̀kan àwọn mùsùlùmí rẹ̀ ti pè bẹ́ẹ̀ náà ni wọ́n ti wá ju gbogbo ẹ̀ lọ bí àrùbíyà ò bá ti ẹ̀ ẹnu kó so ìgbógun ti lóga àròdíyà ìgbógun ti àkùrán ìkórìíra lóga àròdíyà ìkórìíra Islam kódà a tún rí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí wípé abala kankan tún bẹ nínú olùfá tó ẹgbẹ́ èyí lábájúgbà níbẹ̀ ọlọ́mọdé alúfá lè dá ọ̀fẹ́ tẹnu fọ́ ṣùgbọ́n tá bá ń ṣe rìṣáàtì tá fẹ́ kọ̀ọ̀kan yóò jáde bẹ̀ àlìkáálí àdìfá fún àlùkáàlì ọmọ kìnìkan àlùkáàlì àlùkáàlì bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ìlú yorùbá alkọ́ọ̀bì alkọ́ọ̀bì adájọ́ lóòrùn sí wọ́bẹ̀ bákan náà èdè lópio èdè lárúbáwá èdè tí ó wà àkọmọdébì ẹ̀yẹn máa gbogbo èdè tó bá ti wọ àwùjọ kan tó dẹ̀ influence èdè àwọn èèyàn yẹn ẹ̀nà báwọn náà ń sọ èdè yẹn pẹ̀lú èdè wọn wà àkọmọdébì torí pẹ́ni tí ò bá dé súnmọ́ àìmú èdè rẹ̀ ẹ mọ́ owó tí ẹ̀ bá lọ ya Haúsá lẹ́yìn ó ṣe mú èdè Haúsá tó ẹ lọ sílẹ̀ Ìgbò ní ṣe fáà fi yẹ pẹ́rẹ̀ náà kankan ṣùgbọ́n ẹni ká wò ó tó yẹ máa sọ lè fi ẹ̀rẹ́ fáà Haúsá ò dá gbogbo èèyàn kò sẹ́ni tó dá Ọlọ́run kan ló dá ọ ṣùgbọ́n linguistic fact ní lọ́dà ṣoṣo linguistic ó ṣe kó yẹ wá pé tí ènìkan bá ń bẹ́ nìkan gbé papọ̀ tí yẹn bá ti lè influence èdè sọ ajẹ́pẹ́ ni accommodate jù ọ lọ ẹni bá kó ní mọ́ra là á mọ́ méjì ẹ̀dùn ẹni tó bá ní nǹkan tá a fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ là á mọ́ kó èdè tá a fi wọn wọ́n dẹ̀ kọ́ wa pẹ̀lú èdè pẹ̀lú èdè àwọn yóò gbà musa torí pé wọ́n accommodate ẹ̀ wọ́n jọjọ muhammadu tó bá rí tọ́jú ọ̀rọ̀ yìí ìbágbé pọ̀ ẹ̀jẹ̀ mọ́sí ṣẹlẹ̀ ibo tó rí o lè fẹ́ bẹ̀ kórí lọ́dún márùn-ún kọ́mọ́ gbèrè wọn ìrúgbẹ́ ẹ̀ máa sọ́ra fúnra yìí bàmá bá lọ bá ọ̀rọ̀ yìí lóṣù kàlùbà ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè ní ìfẹ́ sọ́ra bá lè fi ìpínlẹ̀ wọn èdè lárúbáwá ìgbà tí Islam wọ bẹ̀rẹ̀ náà gbèrè wọn sílẹ̀ ṣé mo rọ́pò lẹ́fẹ́ sọ àbí Egypt ṣèbí kì tí àwọn egypt sọ lẹ́yìn tá bá ń sọ nípa ìlú ìlú tí ń lè lárúbáwá ọ̀gá ní egypt jẹ́ official language náà egypt ní tunisia ní algeria ní gbogbo àwọn ẹ̀yà lọ́kọ̀ ọ̀rọ̀bíà oní wọ́n sọ òdẹ̀sí tó fà ní pé èdè yẹn wà accommodation tó kọ́ àwọn ìdàgbàrà ó dẹ̀ influence àwọn èdè tó bá bá ń lẹ̀ ṣùgbọ́n bá tí wọ́n ti rí bí lọ́kọ̀ ọ̀rọ̀bíà tó mú ìgbẹ́bẹ́rẹ̀ yìí ṣe lọ yóò kó ní gbogbo èdè rọ́nà ti ń pa wọ̀lẹ́bí akara rasúlà òfin húdà wà bí mi hàk kí yóò gbéra wú alàjí ní kúlí wọ́n lọ kẹ́rẹ̀ ní ṣirkún bọ́lá wọn ti ṣèlé rí àgbéga fún alukur'an tó ṣèlé rí ìborí fún islam bẹ́ẹ̀ náà ní bẹ̀búlọ́mà àrùbíyà ẹ̀dùn títà ń yà yàn lẹ́nu lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ lárúbáwá nígbà tí èyí sọ àbádé dị mi tó bá fẹ́ mú ọmọ alárúbá mọ́lẹ̀ lọ́sọ̀ ń bíi tuntun ó rí ọmọ ìgbà méjì ìwọ sọ alárúbá mi ní káwọ́ ó lè alhamdulillah àkọ́ èdè alárúbá wa nítorí nígbà fẹ́ ṣùgbọ́n àkọ́ èdè tó gbogbo ẹnikẹ́ni tó bá ti fojú rẹ́nà èdè yẹn pẹ̀lú ìmọ̀yẹ yóò padà máa ti yẹ ta lábẹ́ ẹ̀rọ mi yìí kó làkójọ mọ̀lárúbọ́ àsìkò púpọ̀ tó gbọ́ mọ̀lárúbọ́ wà á máa kọ́ ìlú lárúbáwá nàìjíríà tí wọ́n bá ké ta ó ń jẹlẹ bẹ ọ̀pọ̀lọpọ̀ kuwait báwọn ọmọ nàìjíríà ń kọ́ wọn lárúbọ́ kuwait dubai ẹ báwọn ọmọ fọ́rẹ́nà àwọn ọmọ kọ́ńtì yìí lọ lọ máa bá kọ́ ọmọ wa ní ilé ìyọ́ lọ máa gba brazilian kan kó a máa kọ́ ọmọ wa ní yorùbá ọ̀rọ̀ yorùbá náà lọ bẹ̀rẹ̀ àwọn ọmọ yorùbá nílé ẹgbà ńkọ lórí ọmọ ìjẹgba yorùbá rẹ̀ bó kí ló ṣe ọsọ yorùbá ìmúlẹ́rù nínú nínú èdè tí yorùbá ti gbàgbọ́ yé lọ́gbàtò lè mọ́dà tọ̀m tó bá ti gbọ́ yé o le gbàgbọ́ yìí lógàtù sàníyà áwòsà àyẹ̀wìyà second language kò ní ní ọ̀pọ̀ gbogbo ọmọ wa ní ògbó yorùbá ọmọ kan ẹ wá o mùsù ọmọ kan mùsù kọ̀ọ̀kan mùsù ní ìhà oní káàtì ní ìlú kò ń sọ oúnjẹ mùsù ènìyàn parẹ́ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ó padà àní mùsù mọ́ àní sáàmà wíńdò kẹ́yìn sọ pèsè bẹ́ẹ̀ sọ́mọ́ bẹ́ẹ̀ alóga kan ìntàn táhìyà wà jamúd èbèrè àti èèyàn ni yọ́ ma ṣẹ̀ yóò tukú bẹ́ẹ̀ sẹ́yìn ṣùgbọ́n ní lágbàáwá ìtọ́lọ̀ fi sàánú ẹ̀ náà ní kùránì yìí àákọ́ ìlú kùránì èyí tó wá ń sọ ẹ̀ lóde kí n gbé jáde títí sí àmì project first degree látòkè délẹ̀ yunifásitì nàìjíríà náà rẹ̀ látòkè lárúbáwá kò sí èkó kankan bẹ̀ kò sọ ọlọ́pàá kàtí òmùgbé lórí ẹ̀sọ́ ti yé wá sọ èkó sí mi kàlá ṣùgbọ́n wò lè sọ èyí bá ti rà pẹ̀lú ìlú lárúbáwá délẹ̀ wa tó tó ń túmọ̀ sí wípé ọlọ́run ọba

rúfà lọ́sọ̀rọ̀ àbágbétì ọ̀rọ̀ hadith náà kágbé ilẹ̀ ẹjájọ wo ní lámbéjì kájọ kájọ wọ ẹ mọ̀ ní ábẹ̀tì ṣùgbọ́n lè wá máa ń jọ mílíọ̀nù sí ẹ fún wọn ẹgbẹ́ ìjẹunjẹun yẹn ti pọ̀ jù ẹ àpéjọ mọ́ òde èsì tí you can construct a simple and correct English language ẹ ìbínú lẹ́yìn pé kò construct a simple and correct Arabic òdó àmọ́ béèrè lórí progress nípa kílókọ̀ rẹ̀ jẹ́ mathematics English language after French kò ní béèrè lórí progress ọmọ rẹ̀ nípa Quran ní school pé ọmọ yìí Quran yẹ kó ló ṣe ń lọ ló bá rọ̀ bí i hadith wọn títí wọn òbí ò ní béèrè kọ́sùn lè lọ́kàn ẹjẹ́ ká kéè sára nítọ́lọ̀ bá ti pọ́nlé béèyàn bá ti ń pọ́nlé béèyàn tún máa dẹ̀rẹ̀ àpọ́nlé kò sẹ́ni tí náà ẹ̀sìn ó sòdò sí la gbogbo ìmọ̀ àtàyé tó bá ń bẹ̀ ń bẹ̀ yóò mọ̀ sí hídímà fún ẹ̀sìn yẹn yóò wà sí àlùbáríkà àti ìwà yìí oore táwa ní ìta ẹgbẹ́ mùsùlùmí àwọn ti bí ò ní ní lẹ́bí jẹ́ kẹta wa náà fi fẹ́ yọ nǹkan ẹ̀kú lára wa kálìbà ní tiwọn ṣùgbọ́n pọ̀lọpọ̀ mùsùlùmí náà ti kó sábẹ́ páńpẹ́ yẹn inferiority complex inferiority complex lọ́ra mùsùlùmí sòlógún àrùbíyá ọlọ́run pọ̀ ilé àpẹẹlẹ tó ń bẹ lára ọlọ́run fi sọ Al-Qur'an Karim ọlọ́run fi sọ kalẹ̀ ọlọ́run bá ní àwọn ọlọ́run láti al وكذلك أنزلناه حكما عربيا وكذلك أنزلناه حكما عربيا Ọ̀gbẹ́ni àmọ̀ ẹ̀mọ̀ sọ Alkùránì kalẹ̀ ajé ní pípé ajé kó fún régé pẹ̀lú èdè lárúbáwá. Ọlọ́run tó ṣe bẹ́ẹ̀. Àwọn àlàyé ta ṣe yẹn akànmú wá pẹ̀lú èdè máa fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ pẹ́pẹ́ ààyè ìdánilẹ́kọ̀ọ́ ni bàbá bẹ̀rẹ̀ látàárọ̀ pẹ́ àtọ̀látọ̀lá ásìrì àwọn àwọn àwọn olùmọ̀ professors jọ́pọ̀ wọ́n ti kọ̀ọ̀kan wọ́n ti ṣiṣẹ́ pépà jù lọ ní conference oríṣirí nípa ọ̀la àti àìsùlọ ilẹ̀ global kì í ṣe pé tó nípa abẹ́bí kírun nìkan tí a bá ń sọ nípa oríṣiríṣi agbègbè for commercial purpose global rọ̀bíyà ìdí nìyẹn tó fi jẹ́ pé ààlè ṣòwò káúsá tààlè fún bárìkọ̀lá haúsá ní ìrò haúsá gbọ́dá gbọ́wá wọ́n lè tọ́fẹ́ ní ilẹ̀ wọ́n lè wọ ẹni ilẹ̀ ìgbà kan ní àwọn èbó Lebanon abẹ́ẹ̀kọ́ lọ́gún ilẹ̀ Yorùbá gbogbo Lebanon sì ti bẹ́bàdàn ó wà ń bẹ̀ ṣùgbọ́n tí wọ́n wà ń bẹ̀ ti tẹ́lẹ̀ mọ́ wọ́n ti kúrò bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀rọ kánò wọ́n fún ibẹ̀ because lebanon lubnan larubawa ni wọ́n sọ ẹjọ́ mẹ́ta ẹ̀mọ̀ láwọn egyptian kan nínú lákùrẹ́ náà sí àwọn egyptian wọ́n ṣe business wọ́n ṣe business lákùrẹ́ ṣùgbọ́n àdílé kan free dáadáa nǹkan rẹ̀ tí ó máa sọ bí wọ́n ṣe free ní north wọn ò lè free bẹ́ẹ̀ èdè lárúbáwá ó connect gbogbo èèyàn papọ̀ it's a global language gbogbo èyí ló kù lọ́dọ̀ hawala because spirituality tún so mọ́ tẹ́ bá ní global language ní English language is true but spirituality ò so mọ́ kò so mọ́ kì yóò lọ́mọ tó mú wọn tán sọ ìbò ìbí ọ̀fíṣà náà pèsè wọn ṣé táìpù ṣé ìbò náà sọ̀kalẹ̀ ṣé ìbò náà sọ̀kalẹ̀ ẹ̀fún wọn lè fún Aramaic language tàbí rọ̀báìbù kalẹ̀ mélòó ni wọ́n ló gbọ́ tí ìbá lọ àwọn Roman Catholic àwọn Catholic Church tó ń jáwọn àgbà tó ń jáwọn àgbà wọn àwọn yẹn ń kọ èdè Hebrew ṣùgbọ́n wọ́n èmi là àwọn Pentecostal nǹkan àwọn káàkiri èbó ẹ̀rọ ní ìfẹ́ òyìnbó ìyẹ̀wò ní ẹ̀rọ we are pray we are pray Is that English? Yes, yes, yes. Well, ah, I'm going to Masallah salam. Látara àti eléyìí, àwa kì í ṣe bọ́lọ́bọ́lọ́, agbájító pẹ̀lú Al-Qur'an ní sọ fún wa, agbájító pẹ̀lú Jísúnà sọ fún wa, àwọn àgbàfà àwọn ìmọ̀, wọ́n kúnnú Islam, ẹ̀wà kúrò nínú òṣèlú jáde lọ́dọ̀ Ibn Hajar al-Asqalani ẹgbùn wọn jáde obìnrin ìjókòó kan síra bí 25 volumes láyé ìgbà tó ṣe fi yẹ́ ni wọ́n fi mọ́ ọ̀kan nàdá náà fi ń kọ́ kìí káyẹ kọ̀mpútà sí àkan tí ọmọ ẹlọ bí ìsì ogójì ẹgbọ́ pọ́lọ́ bẹ̀lọ́gbẹ̀tìlá ẹgbẹ̀ ní káwọn ojú ìjọ jáde bó ṣe pọ́ọ̀pù kan ni wọ́n sọ àwọn kan kí ló dé tà ká gbọ́dọ̀ nǹkan lé kí ló dé tà kọ́dà rọ̀dà máa the man of care àfa táyé ní ọ̀pọ̀ àfa ìwà ṣùgbọ́n wọ́n bẹ́ẹ̀rì wọn wọn ò ní sọ̀rọ̀ pa wọn tí wọ́n bá sọ àwọn ọmọ sọ tí wọn ò bá sọ àwọn ọmọ sọ ó lè fi ní bá ṣe sọ èdè tó yé wọn láti sọ máa ń kọ pépà kan níbi lórí àwọn tí wọ́n kọ ìwé táwa kọ̀ gbogbo ìtàwọn ló pọ̀ yẹn á lọ gbé àpá àwọn àpá àti wá àsọlẹ̀ àwọn ìlú náà pọ̀ fún ìtàn ọ̀tọ̀ láti lè bẹ̀rẹ̀ wọn kan mọ̀ pé àwọn ìlú bẹ́ẹ̀ celebration wò pọ̀ kankan ẹ lọ kó ìlú tí àtàwọn àpá kọ̀ wá wọn wà ní ẹ̀ táwọn yẹn wà bẹ́ẹ̀ ni wọ́n wà ẹ tún fi sínú àwọn ìlú bẹ́ẹ̀ mọ̀ ẹ̀yìn kúrò jẹ́ sílẹ̀ so látara àti eléyìí àfá àwọn aṣẹ́kàlà ìbáni alẹ́ rahmatullah ẹni tó ṣe wípé ọkà gbogbo òwe láìbìrì tẹ̀yẹ́ ẹ̀yẹ́ ó tún lọ ń ka àwọn manuscript débi pé tẹ́nìkan bá wọ́n wá ìwé kan ìjẹ́ Liberia tẹ́nìkan wá ìwé kan òun ni wọ́n lọ bí léèrè àti ìwà àgbò ìwà òun wà ń ó ní ká wọ́n wá gbàgbé kọ́kọ́rọ́ láìpẹ́ lọ́wọ́ rẹ̀ ní wà láìsí Liberia bá wá ń sọ̀rọ̀ ní máa sọ̀rọ̀ sàmẹ̀lá àjá ikọ̀ ọ̀dà ní máa sọ̀rọ̀ ká fún ní sọ ìyẹn tí wọ́n bá wá bá wa àwọn tó yẹ ká sọ nǹkan wa gan ìfúrọ́jì complex ìjàgbádùn ìfúrọ́jì complex ìjàgbádùn àbáyébà ló sọ fún mi dọ́kà pé òun padà sí lọ sí Egypt wá dé airport àwọn immigration officer wá gbé àbákílẹ̀ ń ṣe ní Egypt yẹn gbé ẹnìkan ní àrùn mọ̀ sọ́dí lọ ṣẹ̀rí àmì ń ṣe òun ọ̀fẹ́ lébánà ọ̀tọ̀ sàlámbà kéwù tàwọn kìlọ̀ gbáà náà àníyí bẹ́ẹ̀kì ajá gbẹgbẹ́ kéwù kéwù tẹ́lẹ̀ kéwù kéwù kéwù gàgà ọ̀làǹkéwù ọ̀là ọba ọba àgùnbà kéwù tẹ́lẹ̀ kéwù kéwù pé kọ́ lọ bínú fún bá pé à èyàn tún lọ ń kéwù ní yunifásitì bẹ́ẹ̀ ní kéwù àwọn olóyè kí n sọ bóòlù títí ìsinmi tí mo kọ pátá bìlógàtìlà àrùbíà àti ti fọ́ọ̀sì tí ó àti ti máta àti ti dọ́kítọ́rẹ̀ bìlógàtìlà àrùbíà lẹ́yìn ìṣàrùbá yìí ìbọn àkọ́ ní mi gbé mu tó ti gbogbo rẹ̀ <laughs> àábà múgbàdá àbẹ̀yọ àti kábàrù ẹ̀ tó wá to tó ẹ̀yìn nkan nǹkan ilé ọ̀kan àwọn àpá àwọn kọ́lọ̀kọ́ bá ṣàlékún dada fún wọn kan fọ kan fọ́ volumes ní sọ̀yìn fíkì ìsúnà lókọ̀tíra sọ̀yìn fíkì ìsúnà lókọ̀tíra afọ àbúmọ́ ẹ̀lì gbogbo náà lámọ́tíra wọ́n tún kọ ìrìn àwọn nǹkan tí ó jáde nínú tíra ìdìmẹ́rin wọ́n tún tún kọ wọ́n tún pè ní kashful akínà náà tún borúkọ tíra tí ẹ̀mọ̀ pàápàá civil engineer ni civil engineer pọ́nbélé contractor gidi tó ń gba iṣẹ́ ọmọ Egypt ni wọ́n tó ń gba iṣẹ́ ní Saudi tó ń ṣiṣẹ́ ìgbà tábà mọ̀ ní bẹ ní Misra awájọ sọ̀rọ̀ kàn wá wọ́n wọ́n ń sọ wípé èrè fẹ́ pa wọ́n níṣẹ́ ní Saudi wọ́n ní contract iṣẹ́ tàbí lọ sí lọ wọ́n ní àwọn fẹ́ lọ opportunity yẹ káwọn tó fi kọ tíra àwọn ní access sí library ní harrow contractor civil engineer ó sì kọjá dáwà tó kò sí báńkà kí ló ń ṣe wá tí wọ́n lọ́mọ owó olè kọ̀ǹbáyà gbogbo ẹ̀ tí wọ́n ní owó olè àfáà náà ń sọ yìí àfáà wa fòdílátù sheikh mustapha al-adawi ọ̀rẹ́bẹ̀kọ́ tí wọn ò bá ráàyè àti ṣe dárùtù fáwọn èèyàn àfáà yìí ni ó jókòó ẹnjìníà ni àwọn àgbà àfọ́ wà látọ̀nà tó pọ̀ lójókòó sọ́jọ́ ẹ̀ gbogbo tó bá ní pẹ̀lú fíkíwù kò ní ọmọ ìyànà náà so lè tó túmọ̀ sí ẹ̀sùn ṣọwá ṣe wá lóòná ló lè dèyí nípa àdágbè ní kí ó ti kọjá ojúta fún wòyẹ̀ ó ti kọjá ojúta fún wòyẹ̀ àti Allah subhanahu wa ta'ala kọ́lọ́kọ́ mẹ́lẹ̀ ṣàánú wa kò sí tó fà ní pé bá jẹ́ ń fẹ̀nú pè fún wa bá jẹ́ ń fẹ̀nú yẹ̀kẹ̀rẹ̀ rẹ̀ ó wá ń yẹ̀kẹ̀rẹ̀ lẹ́mìí tiwa náà bẹ́ẹ̀ sì ni gbogbo tọ́lọ̀ bá ti pọ́nlé bẹ́ẹ̀ bá ti pọ́nlé yóò dẹ̀ ní pàtàkì ọlọ́run ọba ó jẹ́ kó wa nínú ọ̀rọ̀ rẹ̀ o ni wákàtí alìkà àrùn dálínà òhùnkùnmẹ́nà na àtọ̀kalẹ̀ àtọ̀ kùránì ìbó kalẹ̀ àtọ̀ kùránì french kalẹ̀ yorùbá kùránì kọ́ la àtọ̀kalẹ̀ tí wọ́n kódà àwọn àbá àsọ wípé pàápàá ní àwọn tí wọ́n kìí ṣe mùsùlùmí òní translation kìí ṣe fáwà àwákùdọ̀ máa adáre ti bá ìsámọ̀ sílẹ̀ ọlọ́wọ̀n ọba ní ní jẹ́ kùràánì àsọ kalẹ̀ ajé ní pípé ajé kó yanjú ajé kó gún régé àrọ̀ bí ìyà àṣírí kan wá ń bẹ níbi nínú èdè gbogbo bí ẹ bá kí ń rí ọlọ́run ò ní sọ pé bí làárọ̀bíyà ẹni rí kọ́lọ̀mọ̀ sọ pé bí làárọ̀bíyà bí mọ̀ kọ́ sọ pé bí lìsáàdù làárọ̀ àbíkọ́ sọ wípé àrọ̀bíyà ìyẹn túmọ̀ sí wípé gbogbo ẹ̀ gángan lápapọ̀ ni sẹ́kọ́tọ̀ ní pé a sọ ká pẹ̀lú jùká sọ wípé àǹdálínà òkúkúmán bí àrọ̀gọ́lọ̀ ní jùbí yẹn lé àrọ̀bí ìyá ìyẹn túnmọ̀ sí wípé láti ìbú rẹ̀ títí tó fi dé òró rẹ̀ pátá àrọ̀bí àkùn ló ń bẹ̀ ń bẹ̀ kò sí lè ń bẹ̀ Nah. bá wá ń tẹ̀lé fẹ́ẹ̀nú àwọn ènìyàn gbogbo àwọn tí wọn ò pàtàkì tọ́lọ́wọ́ bá pàtàkì tí wọn náà bá wá ń tẹ̀lé wọn lẹ́yìn gbádámájá ákàmínà lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́ bá ti fi ipò pàápí ìmọ̀ tọ́lọ́wọ́ ti jù sí Islam òpin ìmọ̀ kò símọ̀ ọlọ́wọ́ ti sínú Al-Qur'an kẹrì èmi a máa sọ tọ́mọ bá yẹjú ní èdè lọ́gbà dáadáa ẹ̀ẹ̀kan ní òṣè english tó pàṣẹ ẹ̀ẹ̀kan òní òṣè nítorí pé gbogbo ohun tí máa rújú ń bẹ̀ èyí tó rújú jù yẹn lọ tó lè jù yẹn lọ́gbẹ́ lèdè lárúbáwá bẹ́yà bá ń sọ ákìrì árakàtù àwọn ákìrì kẹlìmà kò sí ẹ̀mẹ́ olú ìṣègbọ́ àìsọ́ olú olú bàbá jà olú I look at olú àmì àpìdá ìlọ olú kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ń sọ lábá gbogbo ẹ̀lẹ́ wà máa ó ma sọ yíyí ó ma sọ àtìsíwájú àtìsẹ́yìn nínú èdè kan tó lẹ́ ń sọ ọpọlọ yẹn ń gbogbo ṣe ìdíkè second ṣẹ́tọ́ wá má taarú èdè yẹn èdèwò olóṣùkù èdèwò olóṣùkù èyí ló gbọ́ wa láyà nígbà àti lọ lé tó láti náà ọlọ́ni apá àti àti adam ẹ̀sùn bẹ̀ rárá àti ẹ̀sùn bọ̀ ọ̀dọ́dọ́dọ́ adúgbò bẹ̀rẹ̀ ọgbẹ̀ apá please nọmbà bíbí ó a or b àwọn ẹgbọ́n mọ̀ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ àwọ́ ilé ọ mo tún dáàrẹ lọ́wọ́ tí mo kúrò ìfẹ́yàwó ní àáfà ẹmú ilé ìwà àwọn òfin ìrìnà àṣọ́rì ìbí ìmọ̀ tó wà ákà ẹ má jẹ́ wọ́n gbà nǹkan yẹn lára wa ẹ má jẹ́ wọ́n gbà lára wa mẹ́yà bá kí ó ló bá yẹjú gbọ́dọ̀ bẹ́ẹ̀sì mẹ́sì kò sí bẹ́ẹ̀sì mẹ́sì ti memorize nǹkan lọ àbọ̀ bá lè memorize nǹkan mistake ni lọ́yọ̀ fọ́wà tàbá sọ̀rọ̀ nípa calculation ẹgbẹ́ta sí pharmacy ìbú calculation ṣùgbọ́n medicine more or less of memorization of memorizing hasori hasori ó ní àgbòsọ̀ ìbù kárí sórí ó ní àgbò mùtúnù bí ohun fún bí ọgbọ̀n àwọn àgbò máa ní bẹ̀ lórí àwọn olùfẹ́ ẹ̀sẹ̀ medicine àwọn ọgbẹ́ ẹ̀ find the difficult find the difficult and ẹ̀ tó lè kàwé two hours lójúmọ́ ẹ̀wé uh, two hours àwọn àbá sí ń kàwé 8 hours lójúmọ́ gan wọn ò tí ìfilẹ̀ padà ibi tó tọ́lọ̀ ń fún wa yìí ẹ má jẹ́ wọ́n gbọ́n dáa lára wa àwọn náà ti mọ̀ pé tá a bá lè dájú mọ̀ kàá ju àwọn lọ wọ́n mọ̀ ìyẹn ń wọ́n dànù wọ́n wọ́n dànù lára wa tọ́bá ti wá wọn kọ́ wà fi lé rí ahọ́n ti wà torípé láwọn bá ń sọ gangan alẹ́mọ́fẹ́ gbà wọ́n wà á lu ara wa fúnra wa ẹnu mùsùlùmí náà láti máa gbọ́ rẹ̀kí náà sí kí ó sùn àìmọye tẹ́jú bọ̀ ọlọ́run tó ní kí ogun kan máa dá aráàfà àti kọ́lé ní ìsìn sáàfà àrùn mọ́tò tẹ́lẹ̀ ọmọdé ẹ̀dá fẹ́ kọ́ ti ẹrú ayé òní ọlọ́lẹ̀ kí táwọn lọ́mọ sọ pé á ah, ẹ̀sìnkẹ́ kọ́ máa yóò sẹ́rú ẹgbẹ́ ẹgbẹ́ kó sẹ́rú ẹgbẹ́ tí wọ́n máa bẹ́ẹ̀ sì ni ẹbùkátà káàfà ẹ̀dùn mọ́dálásí ìmọ́mọ̀ ẹ̀kà wà láàrin tí yóò àdálàsí ẹ̀yìn ẹ̀kọ́ wájú ẹ̀kí ẹ̀yà mọ́ sọ́gbọ́nà ló ń nígbàtí kéwò àwọn ọmọ ti dẹ̀ wọ́n ẹ wá wo àwọn ọmọ yẹn yóò dá wọn yóò present wọn kò ní sí wọn mọ sùránù káàkiri láti ẹ̀yìn ábírì títí di mọ́bírì tó jọ tọ́jú ẹ̀mẹ́jà sọ sálárì rẹ̀ ẹ̀fẹ̀ yìí lẹ́ òun òbí mọ̀ láàpá fẹ́ fowó ó nígbà wo bá kú jẹ̀ mọ́ ọmọ oníjẹ́ tó ti yà rẹ̀ mọ́ ẹlọ́pàá wà àfáà lọ tàtíkà òun ni wọ́n ní ẹlọ́pọ̀ àfáà wà ẹlọ́pọ̀ wá àfáà ti bí kódà ọbẹ̀ àtijọ́ tó káàkó tó lọ bẹ́lẹ̀ àwọn ohun fàṣọ sí lára ẹ̀yẹ ẹ̀kẹ́yìn ìrún ẹlẹ́bí ò lè kí n sọ abẹ́ ìlà yóò mọ̀sọ́kùn àfáà ní ó ti dúró mú ti kí n sọ ń sọ pé ìmọ̀múlò wọn láwùjọ wà láyà lábùjọ láwùjọ àbùsí tó pọ̀ kódà lórí ó tètè kílé kí ó fọ́ kílé kí ó tú nínú àwọn mùsùlùmí wa yóò rìn rìn rẹ̀ ẹgbẹ̀rẹ̀ àwọn ọ̀dọ̀tọ̀mọ́ta jí ẹgbẹ̀rẹ̀ ajé wọn kó rẹ̀ ọmọ mi ò ní ọmọ tí ó jáde secondary school àwọn ọ̀rẹ́ pàdé owó ló ṣe ìpínlẹ̀ lórí mi ò kí mẹ́jọ kò sílé mo kàn ń lọ sí ẹ̀ eh, Uh, international darussuna ti ní ilé ilé kéwù ní kò ń ṣe kọ́lẹ̀jọ̀ kó yé kọ́lẹ̀jọ̀ kan sí ilé kéwù eh, eh, ilé kéwù ní tó kí lójú ń tí ọ kí lójú ń tí ọ ọlọ́ni gbé èyàn ga ọlọ́ni mọ́gbọ́n èyàn lé ọlọ́ni mọ́gbọ́n èyàn lé gbogbo tẹ́ ń kà dápọ̀lẹ̀ kí ń sàpọ̀lẹ̀ bẹ́yọ̀ bá kojúbọ̀ lèyàn onímọ̀ bẹ́yọ̀ bá kojúbọ̀ tí ọjọ́ mọ́ ogun ìwé ní péjì

ní ọ̀nà má dọ̀bẹ̀ kódà ìyẹn yóò tún fi ìlú tó pọ̀ yóò tún fi sí lára ọlọ́run bá pàtàkì ẹ̀ ọlọ́run sì pè ní mà ọlọ́run bá fi sọ wípé ìrẹ́ anẹ́sọ́lá bá dẹ̀ máa jẹ́ àkà mílẹ̀lẹ̀ ìmà ọlọ́pọ̀ islam ìmà ṣe nípa language lábẹ́sùn àbí nípa ọ̀rọ̀ law judiciary tó lábẹ́sùn òfin ìsìnbá nípa ìdájọ́ yọ nínú ọ̀rọ̀ tó kún bẹ́ẹ̀ àbí ìsìrì lábẹ́ sọ ta ló fẹ́ mọ ìsìrì bá wà fà ta ló fẹ́ mọ ìsìrì ẹgbìyànjú ẹ lọ ń ka ọ̀pọ̀lọpọ̀ tí láti ṣe kádà mọ́ èyí ò ti wọ́n mọ́lẹ́bí bàtà tí kò ló ti mọ̀ gbọ́nà ti mọ̀ manuscript ti ń bẹ yóò yà ní lẹ́nu ìran alágbára mi tí ń kọ ìtàn ń palẹ̀ Yorùbá ẹ̀mọ̀ pé só débírí ni tí ẹ̀dẹ́ 19 tí ẹ̀sọ̀rọ̀ wọ́n ní professor of historian ọkọ̀ historian ó gba kílẹ̀ ní 1955 professor of history ọwá ń kọ̀tàn Yorùbá ìtàn Yorùbá rẹ̀ jẹ́ lè mú tó ìsájì kọ láti 17 owó òsìlè kalámbáwá ọ̀kan náà professor wa tán ṣe déédé láti sọ́gbàndọ́gba bàbá fún wa professor bàbá fún wa wọ́n kọ ìwé kan nípa history of education in Nigeria wọ́n sọ ipa tí àwọn afá ilé kéwù lọ́wọ́ àrọ̀bíyà tó kó lórí education in Nigeria lórí fún wọ́n jẹ́ mùsùlùmí ní òkú ìlú wọn kọ́lẹ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ́ máa ẹjẹ́ bó lù wọ́n ó là nígbà rí mùsùlùmí ní ẹlòmí alákọ̀wé ní o lókè ká máa ẹjẹ́ bó lù wọ́n ìrò kẹ́kọ̀ọ́ yí rọ̀ nǹkan mọ̀ sí ọ̀rọ̀ pé 2 plus 6 4 nìkan ni mani n kò yí ọ̀ ọ̀tọ̀ ní education ọ̀tọ̀ ní exposure ó lè wá educated kò mọ́ exposed gbogbo àwọn nǹkan yìí ìdáàbò tó àti gbogbo ẹ̀ fún wa pàápín jíjẹ́ mọ̀ Islam ṣàlàyé fún wa tó látara àbí eléyìí ẹni tọ́lọ̀ ń bá ṣe pọ́nlé ẹ̀dẹ́ kápọ̀lé ọlọ́run ló sì láyé òun ló lọ́pọ̀ kẹ́lẹ̀ kan máa dúkọ̀ fún ẹ̀tọ́ bá jù nígbà ò ní ló lọ tálọ́sọ bẹ́ẹ̀ ẹ̀sọ́ ní fún owó ní kí ní jẹ́ bẹ́ẹ̀ man yuridu dúnìyà fa alẹ́ ibi ẹ̀ wà man yuridu àkúrà fa alẹ́ ibi ẹ̀ táwọn afọ́ àbáṣọ wọ́ọ̀sì wọn ọlọ́pàá àwọn olè ọmọ ilé ẹkiri ṣùgbọ́n ìmọ̀ kì í jẹ́ ká mọ ọlọ́run ló ní ayé ọlọ́run ló fún yàn láyé bó ṣe rí ẹ̀gbọ́n yìí ṣe àbá mi kò ní ìfikọ́ mẹ́ta níbi tí ọjọ́ mẹ́wàá kẹ̀yìn tó kù sí ní Saudi dáàbà lọ́bà ìgbẹ̀rà ní lọ́nà lọ́nà tó lọ ń ráúsùn lọ́nà pápọ̀tù àbá mi pẹ̀lú yìí pé tí ẹ̀ ò ní ìjà àtẹ̀tẹ̀ lọ ń rárá o ẹlẹ́fẹ̀ lọ ìrìnà píta àkànbọ̀ píta píta bí ọgbọ̀n ọdún ti wà bẹ́ẹ̀ àbá ìwọ́lọ́tẹ̀ kòrò àbá àti mọ́nà sílẹ̀ kan báyìí ìrìnmọ́nà tẹ́ǹkọ̀bọ̀ tọ́kànrà ti tẹ́ẹ̀dì kúrò ó ti lọ náà lọ ájì wọn àṣìràn mérò ọgọ́ ọlọ́ta bó rí báyìí so yọ́ lọ òun kà lọ tó ẹfìtì kẹta ọlọ́sí lọ́wọ́ tó ń padà bọ̀ ìwọ́n wá wo wọ́ọ̀tì owó yìí ó lẹ̀lẹ́ mọ́nà sílẹ̀ kan lẹ̀lẹ́ ṣèdí ẹ̀bẹ́ nìkan bá tẹ̀yẹ̀ jẹ́ pé èèyàn fẹ́ láyé ọwọ́ ọlọ́run ló wà kì í ṣe pé bóyá torí bó ṣe ṣe para sọ̀rọ̀ ayé sára ó lè jókòó síbi tó wà látàkọ́lọ̀ gbogbo ojú ń jáyé kòkò tí ọ tẹ́lẹ̀ bí àfa ṣùgbọ́n àwọn àfẹ́ ìṣe bí àwọn olówó tí wọ́n mọ̀ ẹ́ jáde bọ́ta àti wọ́n máa lẹ̀ pé ìwọ́ọ̀tì àwọn ilé àwọn àfẹ́ ìṣe báyìí ìmọ̀lẹ̀ àfa àfi èyàn dáwà náà ní o àyíjẹ́ ẹni ọ̀dọ̀kọ̀sá àbáwà náà bẹ́ẹ̀ tí wọ́n tí ń ṣe wọ́n náà àfá àwọn lè rà á fẹ́kùn èyàn ni tí ó rà pẹ̀lú gbogbo tó rò pò ní ẹ̀ tí ó rà tí ó sùn jẹ ìwọ́n fi sùyà gbogbo tó rò pò ní ọ̀kan náà àwọn àfá àkọlọ́ kó bá borí àdàbí orí ọlọ́ kó bá sí kó wọ́n wá pe àwọn olówó olówó àwọn tó ní owó ẹ̀ka fi 200,000 ó fi ilẹ̀ àbáwá ọ̀gbà ó lówó tó jù báyìí àbáwá ti fi tẹ́ lóhun ẹ̀dà ló 10 million mo filẹ̀ àwọn olówó náà bá lọ ọ̀tá ìlọ̀ tó mú ṣẹ́kì dáìgbé àá ebí 200,000 lónìí ten million lẹ́ẹ̀kan náà owó náà àwọn afẹ́ sọ́rí ẹ̀ẹ́dínlẹ́gbọ̀n afẹ́ sàfọ́lẹ̀ so ìdáàfà àti ìgbẹ́ bófin ṣàfihàn bẹ̀ tó ti mọ̀ páwọn yẹn ní jù bẹ́ẹ̀ lọ bẹ̀ ní tó ń tó ń dáàfà àti ìgbẹ́ tẹ́mi lọ́lẹ̀ lójú ẹsẹ̀ nígbàkúnlẹ̀ bẹ̀ sí wọ́n dáa so lè tó túnmọ̀ sí pé ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ ọlọ́run ló máa ń sì yẹn ọlọ́run ló máa ń pè fún yẹn kódà olèmọ̀sí náà ọlọ́run tẹ̀sí ọlọ́rọ̀ pé ó dáàfà ìyẹn olùkọ́ mẹ́jọ kò ti gbìlẹ̀ ní àsìkò ọlọ́run bá fẹ́ sọ bẹ́ẹ̀ so kéwùwé yìí ṣe fún wọn ni, ẹni tó bá kéwùrún mú lóòrùn lẹ́gbẹ̀ẹ́ tó bá kí ó tọ́ sọ́ra rẹ̀ tó ń bára òun lọ́mọ bá rẹ̀ ìwọlọmọ wàhálà tó bá ìgbésí ayé rẹ̀ ẹ̀rìn ẹ̀dá fún ẹ̀bá wà nǹkan báwo tí ó lè dá bùkádà rẹ̀ ìlọ́mọ́ wọ̀rọ̀ dá lórúkú wọ̀sẹ̀ ló dá àwọn àjọgbẹ́ ẹ̀mìnìkà ẹ̀yà dá sí ìtọ́lọ́ ìjọba rẹ̀ tàbí àìgìníkà tàbí ẹ̀jẹ́ orí ìta àmẹ́síbẹ̀ mú ní ẹ̀fún ní owó ẹ̀ kó sọ pẹ̀lú òkú ọlọ́run kò ní ìdíjọ́ kejì kó má kàjẹ́ ilé owó tó kọjú fún ti ẹ̀ sọ bí ìsìn láìka alápàtà báyìí sí ọkọ̀

tó wá ní eh, ọ̀rọ̀ kọ̀ fáfá bọ́ ọ̀rọ̀ kọ̀ fún yóò lọ́kọ̀ náà yóò lè tó dáa jù lọ ìwọ ló fẹ́ máa gba láàdá lára rẹ̀ àbá kan máa lọ sí wáàdí tí mo gbá ènìyàn lọ fún fáfá ẹ̀kọ́ máa gbé lọ kó o tó máa kọ́kọ́ wáàdí tí ń ṣe ẹ̀ náà ìwọ náà ti ní commission nínú ẹ̀yìn rí yóò máa wù pé alhamdulillah ẹ̀ bó o gbé kalẹ̀ yọ́ lọ mẹ́lúkùnrin yẹn náà fọ́dọ̀ yẹ́ kébílẹ̀ ló gbé lọ tó ń lọ́wọ́ sí fífọ̀ fẹ́ níbọ̀dì tí wọ́n lọ́wọ́ òsìbọ̀ fún àrúyà rẹ̀ lòsìbọ̀ bó o fi mọ́tò fún ọmọ náà ìwọ ló ní rí ládà yẹn sùmọ́tọ́lọ́ bá lọ sábà bí nǹkan yẹn náà ó rẹ́ ní ìwọ náà gbogbo dé dáadáa tó ń ṣe tí wò láǹfààní àti ṣe nǹkan yẹn ó tún ní kọmíṣàn náà làwọn tó rí wọn bá pé nínú olówó lẹ́fún ṣe irú nǹkan olówó mi ẹ̀kẹ́ tóbi àti àmọ́ farafara bẹ́ẹ̀ ń lọ ní àjẹ́nà kódà yóò fẹ̀ gbẹ́kẹ̀ wípé láàpá náà báyìí àyìn á ah, ilé ẹ̀dá àpá òun à gbogbo ìdá àpá yín àjọ ń pín ládàá ẹ̀nà láyé torí pé mi náà fowó tèmi náà ṣe pẹ̀lú ìyẹn ló yẹ kí ìmọ̀ ni ó dẹ̀gbẹ̀ kó yé èèyàn bẹ́ẹ̀ ọ̀dà sílípàsì bá fa ìdájọ́ bá sá ọ̀dà sílípàsì kò lérí nǹkan wò abúlé láti ẹ kọ́ fẹsẹ̀ rẹ̀ wá ṣé kọ́ fẹsẹ̀ rẹ̀ wá tẹ̀sẹ̀ rẹ̀ ó kéde àbí òní kírun orí ò ní ìtumọ̀ náà àbá mi ìmọ̀ tó bí kóra ló láàrin àbẹ̀fún ilé lọ́rùn kí mi sí ẹ̀lẹ́rìí kankan ní sọ̀rọ̀ àdìsí tẹ̀lé fún abẹ́fún aláàlágbà ẹlọ́wọ́lọ́ tó ní òní ìtẹ̀lẹ́ tó wá kàdà tó mú ní ẹ̀bá ti ṣe kí n ṣe ń tẹ̀lọ́ tó bẹ́ẹ̀ tó ń tẹ̀lọ́ lọ́rọ̀ yẹn pọ̀ ju tó tọ́lọ̀ ń bá lórí ẹ̀ ń sábà bí dáadáa kéèyàn dúpẹ́ àbá mi náà mọ̀lẹ́gbẹ́ náà wo ibi mo kọ́ ní kí bọ́ ọ̀kọ́ ń kí ọlọ́run sọ bó yóò dáa oríire ni fún ọpọlọ ní ọkọ kí ń lo kí òyìn náà ń wúlò wọn náà mọ̀ rí commission láti ọmọ ọkọ̀ ọlọ́run mọ̀ ẹgbẹ́ ìjọba commission ọmọdé kájé odó ni ọ̀sàdó àfáàfáà rẹ̀ wà láti ẹ̀mí bí ọ̀sàdó ọlọ́run mọ̀ ẹgbẹ́ ìjọba wà láti ẹ̀mí bẹ́ẹ̀ lóòótọ́ wọn fún wa ṣùgbọ́n ajíjù wọn lọ́pọ̀ aláàjẹ ìyẹn ọlọ́run mọ tí òwò sí lára rẹ̀ gẹ́gẹ́ àfilẹ̀ nítorí tí ẹ̀fẹ́ lọ lójú sáfáwọn ẹ̀sàfihìnlẹ̀ o dín ní ṣe kan tó ṣe mí lọ ó ti ṣe tí ẹ ó ti ṣe ó ti fẹ́ ìṣe mí tó ti ṣe lọ òun ṣe tiẹ̀ síwájú ọlọ́run pẹ̀tọ̀ ọlọ́run ibi tó ń bá mi fi sí ma bá mi fi síbẹ̀ láàrin ìlú ní kún jẹta awọlá ṣùgbọ́n lá ẹ̀yìn ọ̀rìn kọlé fà fà pẹ̀lú ọlọ́run kọlé ọ̀rìn nígbà kọlé fún ẹjọ́ ìràbọ̀ tó fà àbọ̀ bẹ̀tẹ̀ ni ìwọ lọ bẹ́ẹ̀ gbà láàdá látàrẹ ẹ̀rọ bàtọ̀ jẹ́ kí fún ẹ ní nǹkan àfà àmì ẹjọ́ fọ́ ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí ẹjọ́ ajé ó yé wa kẹ́mi wọ́n mọ́

àwọn tí wọ́n fojú rẹ̀ náà ọ̀rọ̀ ní ìsúnmọ̀ tọrọ owó torí pọ́lọ̀ fàmíyàn ní ẹ̀ka lò ọlọ́run yọ̀dá ní tó sí tọ́síun òun padà bọ̀ ibẹ̀ wa àníyàn tó bá fi ń ṣeun ó dẹ̀ lómi ìbẹ̀ lọ kàwé Islam ọlọ́run ti rà níyàn rẹ̀ yìí ẹlòmí sì wò bẹ́ẹ̀ láwọn wo kẹ́kọ̀ọ́ ìsìn wo òwúlò jàre wàlẹ́ ẹ̀bá wà mí àà ṣọ́lá ní ẹ̀bá lè wà mí ẹ̀dì olówó alẹ́ olè mọ́dì olè mọ́dì ọlọ́wọ́ olè máa ṣe olówó gágá ọwọ́ sọ́wọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀yìn tí ọ̀wà kàwé ara mìta ayé ọba ẹwà níbà yẹsà pèsè ṣé àkùnrin ẹgbẹ́ lọ́fíìsì mi mo ìgbà tí mo gbọ́ ọ̀kadà kí ni ọ̀kadà àwọn táyà ẹ̀fọ́ òkè ìfọ́nù tó bá dijọ́ mi ẹ̀sìn máa jí kò ní ẹ̀sà owó òsì kàkàkà ẹjẹ́ àgbà fọlọ́n àṣeyọrí yẹn fi sọ́wọ́ wa olóńgbìn abẹ́dà advantage ń fọ́ ìyẹn ṣùgbọ́n ká ṣètò ọlọ́run dání nífẹ̀ẹ́ tọ́lọ̀ nífẹ̀ẹ́ kí ẹ̀ lẹ́yìn àkàtàkì láyé abẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́run kò ṣe àlọ́wà èdè lárúbáwá ẹ̀já mọ́fìtọ́ àwọn ọ̀dá ìsìláàmù fẹ́ ká mọ̀ abẹ́ kàkú yẹn tanyanya ìrọ́rọ́ lè ń pa kọ́dà bá àkọ́ lọ́kùnrùgbà tí ìsìláàmù bá ti bẹ o tí kùránì bẹ o kò lè parẹ́ àìmọye èdè ló ti parẹ́ àìmọye ta ló ń sọ èdè ebéèrú èdè ebéèrú wọ́n sọ dàwọ̀ ṣùgbọ́kọ̀dà àwọn kan sì ń sọ ṣùgbọ́kọ̀dà aramẹ́ẹ̀kì kọ́ àwọn èdè kan ti parẹ́ táwọn yóò sọ mọ́ ṣùgbọ́n ìlú lárúbáwá àbàjá kí kò ánìbá tó ń bẹ tí islam ń bẹ salamu alaikum bẹ allahu akbar ó ń bẹ rabbana wa lakal hamd ó ń bẹ àìrọ ah, kò ní parẹ́ tẹ̀lé tó parẹ́ bẹ́ẹ̀ ní ilé nípa ìrìn sọmọ́ ó ti wà dáadáa nínú ẹ̀kọ́ yìí àwọn tí ó sì mọ́ ẹni ọ̀sán sọmọ́ tí ó sẹ́ni sọmọ́ tí ó sẹ́ sí ẹni pẹ̀lú ṣùgbọ́n yóò lè ṣẹlẹ̀ àwọn tí ló bá rọ̀ bí àjọjọ jẹ́ ojú bẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ti parẹ́ so gbogbo ète káwọn dá ìlànà tá ń ṣe láti pa ló bá rọ̀ bí àrẹ fún òní pa kò ṣe parẹ́ kò sí tí wọn pé ló bá rọ̀ bí àrẹ àwọn kò lásọ̀ dáwò kékeré ní mọ̀lẹ́bí kọ́ mọ̀lẹ́ lásọ̀ wọn sábẹ́ pè ní ló bá rọ̀ bí àsọ̀ nígbà tí wọn má tí ò bá gbàgbọ́ yẹn láti wá ní parapọ̀ láti kékeré ní mùsùlùmí tí ń kọ́mọ̀ ẹ̀lẹ́sìn ayé akọ̀ yẹn àwa yí padà sí ẹ̀sìn tó pé tí ò dá lásọ̀ ń sàsọ̀ ọ̀rọ̀ tí ò lákàkùn náà pè lásọ̀ nígbà tí sàsọ̀ lásọ̀ látàbí lè gbógun ti èdè yẹn ọmọ bàbá àpá ẹ̀yọ́ ọmọ lè kéwú ọmọ lè kéwú wá jẹ́ ká lẹ́gbẹ̀rẹ́ àpá gbogbo nǹkan látàkì lè psychological defeat psychological defeat ọlọ́kùnbà àforíjà àwọn àpá wa ọlọ́kùnbà ayọ́rùsùn ọlọ́kùnbà kan àgbà wọn dàgbà wọn lọ́dọ̀ wọn bàbá tẹ̀lé àwọn àpá wa lọ sóde tí wọ́n wá fẹ́ gbé oúnjẹ oúnjẹ ò ní délẹ̀ bọ̀rọ̀ oúnjẹ kò ní délẹ̀ bọ̀rọ̀ àwọn tí ó sì mú sí tí ó sì ẹ máa lọ ẹni kọ́ máa kí wó dúró kó gbé oúnjẹ sí wá àbọ̀bà ní wọn lè dúró bàbá dúró tẹ́ ẹmọ yóò jẹ jíndì oúnjẹ jíndì yẹn ń gbéta fà ń gbéta àwọn tó tẹ̀lé àfà lẹ́yìn ń gbéta àwọn ìyàwó àfà bàbá dúró ẹ máa wú àkóso àwọn ìlànà lọ sí fún àfà àkókò mọ́ ojú o ní bàbá wa dúró wọ́n kà mọ́ sí oríṣiríṣi nǹkan mìíràn gbàdú bá pẹ́pẹ́ àwọn ìsinmi oúnjẹ tẹ́ ẹni wọ́n kàn kú sẹ́rin gbogbo wọn náà láàmọ̀lé wọ́n kú sẹ́rin wọ́n kí lọ wí oúnjẹ dáàbà <laughs> wọ́n bá kú sẹ́rin orí ẹ̀rẹ́ ẹ̀rẹ́nu wọn owó ìjẹ́ gba òtò ẹ̀tún jẹ́ ẹnubọ̀ lọ́wọ́ ẹ̀fì gbà àmì ẹ̀rẹ́ mọ́ sí sọ́nà wà tàbá ìtẹ́ ní ájú náà ló jẹ́ ìgbà míì fún padà lọ lé gbádìrà fún ìtòtò oúnjẹ sáńtẹ gbogbo òkúlẹ̀ ẹ̀kọ́ fún ìgbà náà òun náà jẹ lábẹ́ àtúwò òkúlẹ̀ ẹ̀kọ́ fún mi ìgbà míì tó bá ti gbóúnjẹ òun náà gbóúnjẹ àwọn àjẹkù àwọn àjẹkù àwọn tó bá àwọn tó bá àwọn bàbá wọn wà lọ́mọ bá wọn ẹjẹ́ wà kan kọ́mọ̀ yóò wà kan sí tó ń fi ń tọrọ bára káàkiri wọ́n fẹnu yẹpẹrẹ ìmọ̀ wọ́n fẹnu yẹ̀yẹ́ ẹgbẹ́ àyàn tàbí ẹ̀sán dó àwọn bí ìbàtà ń tìyàn sáàárín gbáwọ́ ní àbá ìní ẹ̀ẹ́sẹ̀ ìmọ̀ tó sọ ah, wọ́n ní káàdì tó àti ẹranko èrí ni

ṣùgbọ́n yẹn àwọn tó fẹ́ tí àwọn náà jẹun wọ́n máa ṣe gbogbo ẹ̀ so ló fi jẹ́ ogun tí wọ́n gbé tí Islam ìmọ̀ Islam láti ta ó kéré sí èyí táwa gan-an tá ń wa ọlọ́run ti fọ́ ọlọ́run wò wá ẹ wo bọ́lọ́run ṣe ń yànnà náà ọlọ́run sáyé lẹ̀ ń fẹ́ ẹ̀ mọ̀ wò lọ́kàn rẹ̀ àwọn tẹ̀rù pé kò ní sáyé lọ áàfù sí wọn kápòtù torí pọ́lọ̀ ló ń kọ̀ntró ọwọ́ ẹ̀ lọ́wọ́ ẹjọ́ ká ká ní ẹwà sí gbogbo nǹkan tó lọ ń ká ṣe pọ́nlé ká máa pọ́nlé nínú ẹ̀mí wa kódà ká má ti lágbára nǹkan yẹn nínú ẹ̀mí wa ká kún bẹ̀yẹ lé dáríkà wà má yóò áàbùn ṣàáyìrọ̀lá wà má yóò áàbùn ṣàáyìrọ̀lá ìnáwó ìtakọ̀wọ̀lùlù ìnà dáríkà ní ìtakọ̀wọ̀lùlù ọlọ́run ní gbogbo ẹni tó bá ti ń pọn tọ́lọ̀ ń pọn lé tí bá ti ń pọn lé àmì ìgbé èèyàn bẹ̀rẹ̀ ọ̀la ọ̀pọ̀lọpọ̀ àbá tó ṣáájú wọ́n pọn lé ẹ̀mọ̀ ogun bàbá ti tà ah, kùránì bá bàbá mi yóò rán àpò fún ni wọ́n máa gbé e sílẹ̀ bá wọ́n rán àpò wọ́n rán àpò fún ni ní ti tẹ̀kírímẹ̀lì fún wọn pé ọmọ sí dáadáa fún wọn àwọn ẹni tó kù sọ lọ́wọ́ àbúrò ọmọ sí dáadáa ṣùgbọ́n ní ẹlòmí bẹ́ẹ̀ lè ta àfáà ń bẹ̀rẹ̀ pé dá àfáà ń bẹ̀rẹ̀ ẹ máa lè <laughs> débi lórí jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ sábà kan ní bọ́ọ̀lá lábà lè wọ́n bá lọ oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí ń ṣẹlẹ̀ ẹ̀jẹ̀kákèsà ẹ̀jẹ̀kákèsà ẹ̀mọ́ ìjẹ́ká kọsẹ̀ látara àwọn olùmọ̀ yọ̀fọ́ òmìnira náà ìmọ̀síwọ̀n ẹran àwọn àfá ọlọ́dún lè níwọ̀ ọlọ́dún lè níwọ̀ sábẹ́ aláṣùmọ́nà wàtálá ọlọ́kùnrin rẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ojú tí a fi sílé nìyí lọ́jọ́ fi lọ ó sì tó bẹ́ẹ̀ òun náà ní pàtàkì bẹ́ẹ̀ òun náà ní pàtàkì alọ́gàtìlá àrùbíyà èdè lárúbáwá ẹni tí ó lùwẹ̀ nínú ìmọ̀ ẹ̀sìn ìdájọ́ ẹ̀sìn tí ó lùwẹ̀ tí ó ráàyè nà yẹ́ nà pánàṣẹ̀ yóò gbọ́ lárúbáwá tí ó nà yẹ́ nà sẹ̀ yóò gbọ́ lárúbáwá ọ̀rọ̀ kan bẹ wọ́n mú ọ̀rọ̀ wá wọ́n ní ànábì sallallahu alaihi wa sallam nígbà tí ya Fátímà ń béèrè ogún ànábì lọ́wọ́ wọn ànábì sọ wípé nahnu ma'ashara al-anbiya àwa tí ajá ànábì ọlọ́run láàánú ọ̀fọ̀ wọn èyí tí ogún wa máa tara kùnàhù gbogbo tá a bá níbi sílẹ̀ sàyé sọ́dá padà yàgbọ́rọ̀ rẹ̀ pé àdìsùn náà làwọn ṣíà náà gbọ́ láti lè sọ pé agbákiri sàbùsù fún fatima kò fún ní ogun bàbẹ́ lójú rúpa náà sọ pé nahnu ma'ashara al-anbiya la nurasu ma tarakna sadaqatan in ta bá fílẹ̀ ta bá sọ pé sádàkà lè yí o ìyẹn nìkan wọ̀n ní jẹ́rú ṣùgbọ́n tá àbájú àbí kèrè àbí ọ̀fún olùrí so ibẹ̀ ó ní ọ̀rọ̀ òjì ìyànjú ṣùgbọ́n ṣé ò ní mọ̀ yóò bọ́ bá sì mọ̀ yọ mọ̀ lágídí ṣùgbọ́n tí ó jọ́rọ̀ yóò irú àwọn mọ̀sáàdì báyẹn wá pọ̀ tí yóò fi hàn jẹ́ káwá aláàbẹ̀ translate ṣèbí tó bá ti wà nú èèyàn èyí ó translate ìwọ ọ̀dẹ̀ ní access sí original song. content àbí text ò ní access translation yẹn ló ẹni tó kà náà fi kọ ìyọ náà nọ́nà kọparí ẹni tó kó bàbá ìlú ẹgbẹ́ ká kọ̀mpíà láàárín translated text àti original text kò sọ original láti fásitì ṣùgbọ́n kọ́ra ní ìbẹ̀rẹ̀ kàbá ní ìdá kan ẹ̀dá wo àrùbí arabic ẹ̀dá gan fẹ́sùn bẹ́ẹ̀ a fi mọ̀ ṣùgbọ́n tí a bá ti nímọ̀ arabic yẹn mọ́ translation nìkan kò ládẹ́bàjì àwọn ọlọ́mọdé ẹ̀ náà síbẹ̀ wọ́n tú náàtù wọ́n tú sí kábàrù ń tẹ̀lá ojú ara wọn lápòjúwe kẹ́yìn sọ wípé Ibrahim al-Imam Ibrahim àti ẹ̀sọ́ wípé ẹ̀fẹ́ orúkọ tó lè ní alifọ̀lá Ibrahim náà ti ní marifa ṣùgbọ́n kó lè ní orúkọ olóò ní alifọ̀lá ń báyẹ̀ rẹ̀ jẹ́ kí n jẹ́ mú al-Abbas al-Abbas àbájò alìmáàmù èyí tó jẹ́ ìmáàmù tó jẹ́ aṣíwájú ọ̀rọ̀ yóò fi parí gbogbo tí mo sọ ní subject mo sì ní ìfẹ́ ìkéjì kí ló wá tẹ̀lẹ̀ bí ṣùgbọ́n tí mo bá pé àbáṣo ìmáàmù ìmáàmù lè ṣe parí mẹ́rin ọ̀rọ̀ wà lè gùn rẹ́rẹ́rẹ́rẹ́ tí mo bá mú sọ́bẹ̀ẹ̀dì mú tàdá tí ìgbà kábàrù ẹ̀ wá ọ̀rọ̀ yóò ti parí so gbogbo àti ìbá wa ń sọ náàtù téèyàn ń sọ di kábàrù ìtumọ̀ máa yàtọ̀ èyí ìlànà ọlọ́mọdé ẹ̀yìn nígbàtí anẹ́rẹ̀ sọ́làm sọ wípé ẹ̀yìn sá ibùn Maryam ọlọ́run kò sì dé màdíyà lẹ́ni tí ó máa fi ọ̀nà kò pé ní màdí àwọn wá tó ń gbé níta náà ní màdí àlùmàdí pé òun náà ní màdí ìròyìn ní kìí ṣe pé orúkọ òní gbẹgbẹ́ àwọn àlàyé yẹn ẹni tí ọba nípìnlẹ̀ náà bí wọ́n ṣe kọ́ ní training school wọn náà nìyẹn wọ́n sì gbélé e lórí náà nígbè ìjọba tó náà nìyẹn translation wá ní ó pọ̀ jù wọ́n gbà ní àṣírò àṣàlàmù was reported from said tó tó tó tó tó tó wọ́n á dá àwọn kẹ̀kẹ́ níbẹ̀ tó tó tó tó tó wọ́n á sílẹ̀ sẹ́rù tẹ́ bá ti rí tó tó tó tó tó yẹn ìjàmbá mú ẹ kí ló wà ní tó tó tó tó ọ̀rọ̀ yóò kílẹ̀ tábàlẹ̀ ọkọ̀ tó tó tó yẹn wá lóòótọ́ ẹ̀rù pàṣẹ ìbára ẹgbẹ́ àti ìdìbò gbogbo àwọn tó tó tó wọ́n yẹn màá ti kọ́kọ́ lọ wá tọ́bàdì wà sọ̀rọ̀ nàní tẹ̀lé káàkà láti bẹ̀rẹ̀ ibi tó tafẹ́ lò lọ́rùn rọ ìtẹ́lùfẹ́ lò ẹjẹ́ àgbẹ̀ láti bẹ̀rẹ̀ nígbà bá ti gbẹ̀ láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yóò kílẹ̀ tó látara di eléyìí ẹ̀sìn wa ẹ̀sìn ìmọ̀ni ẹ̀sìn wa ẹ̀sìn ìmọ̀ni ayé ẹ̀sìn ń bàjẹ́ sí i àti kọ́lọ́mù ṣe kọ́lọ́mù kó ṣe wá àtàwọn ọmọ àtàrọ́mọdọ́mọ wa kó ṣe wọ́n lẹ́ni tó tàyè ṣe ìtọ́ ayé ṣe pẹ̀lú ẹ̀sìn ojú olórí ìmọ̀ ojú olé ìmọ̀ ìdí ń jẹ́mọ̀ lánàá ó lè má jẹ́mọ̀ mọ́ lẹ́yìn èdè ń jẹ́mọ̀ lónìí ó lè dọ̀rọ̀ akọ́mọ̀ jẹ́mọ̀ mọ́ ṣẹ̀dí ká gbìyànjú ká wo mọ́ àwọn bàbá wa tó ṣáájú tó ti pé kò sí nǹkan tó fẹ́ gbà kò sí material benefit wọn wò bá àwọn afọ́ àkọ́lọ̀ ọba kọba akẹ́ wọn kọba àforíjì wọn kọba ayọ́lú sí wọn ní gbogbo inú Ramadan báyìí afọ́ àwọn wà láti lọ oúnjẹ ìsinú ìyẹn àlàfà àwọn ìjẹ lára lẹ́ nítàlù ìyẹn láàrín bọ́m̀bà wẹ̀ ìyẹn ìyẹn kí ni wọ́n wá sí àtàfẹ́ tó kéwù tí ẹ já fi sínú àwẹ̀ àwà wá tábàbá tí wá ń lọ àpò èlùbọ́ elégbòdò kìí ṣe ìjà pẹ́lẹ́rẹ́ o àpò kan ẹ̀tùrú bẹ̀lẹ́ àbálẹ̀ gbogbo àwọn àsìkò wà àárọ̀ láti bí aago mẹ́wàá fáwọn ọlọ́sọ̀kọ̀ bàbá òun ọ̀pọ̀ kéwú di bí nǹkan bí aago mọ́kànlá sí méjì láhùn méjì láhùn sí aago kan àwọn òfìkó wọ́n á tún dé rọ̀lẹ́ àwọn òfìkó ẹ̀yìn owó àárọ̀ ní òfìkó lọ́nà fáwọn oúnjẹ òsì gbúdọ̀ máa gbúdọ̀ máa jẹlẹ̀ gbogbo tí wọ́n náwó tán ṣe pẹ̀lú agbálẹ̀ tí ìjọba fẹ́ fi owó kẹ̀kẹ́ tó sí ìjọba akẹ́kẹ́ wọ́n sàgbò mọ́ wọ́n sàgbò mọ́ ṣùgbọ́n lẹ́nu tọ́pọ̀lọpọ̀ àǹfààní kẹ̀ẹ́ tó wà ọ̀lá àbáni wà òkè rẹpẹtẹ sẹ́gbẹ̀tì owó rísìkù táyé náà rẹpẹtẹ kákàtà ní ẹwà jẹ ṣùgbọ́n wíwo mọ́ kò tó nǹkan mọ́ àǹfààní là ń wò wíwo mọ́ kéw èèyàn máa ń wo mọ́ kéw wíwo mọ́ wo mọ́ téèyàn ó wo mọ́ àfa èèyàn torípẹ̀lẹ́ yẹn kọ́lára àfa kì í ṣe ní ń kọ́yàn lójú bọ́ọ̀lù yẹn kì í ṣe ní ń kà fún yẹn ní tíra èèyàn máa ń kọ́ nǹkan tó pọ̀

kájọ ẹgbẹ́ka àti ọmọ tí yẹ sí wọ yúnẹ́sì tó ti pọ́ ìtù mi tó ti pọ́ ìtù mi ọmọ tí wọ́n fi ẹ̀sùn wọ yúnẹ́sì kí lọ́lọ́ níbẹ̀ tí ó lú ẹ̀nà béèrè bẹ̀ 12 years kí ní kàwà lójú ọmọ tí èyí ìgbà tó gbé jáde mẹ́sì nígbà ojú jáde mọ́ jáde lálẹ́lẹ́ tó wá kàdà ọmọ míì ẹ̀rọ kò ní gbẹ́ kò gbọ́n ó mọ́ wẹ̀ yìí ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ kan bẹ̀rẹ̀ pé kò sí òní rọ́ṣẹ́ bitadarruj bitadarruj ni a fi máa mọ̀ bitadarruj ni experience tẹ́yìn ọmọ lọ sí ọ̀dá gbà ń bẹ̀rẹ̀ pé láwàlẹ́ wálé owó ti tán àálù wálé àálù bí ẹrù àlọ́bárajù ààbì lówó dáàbò wálé

èyàn tó bá jẹ ẹrù yìí kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí a gbọ́yẹ ẹni tí wọ́n lè máa dìtẹ̀ ẹ̀fún tó lè rí ọkọ̀ àti arúgbó ọkùnrin tí wọ́n ti ń di ẹrù náà ṣẹ̀dá ọmọlé kí òní mọ̀ ń padà lè ẹnu bí èrò pẹ́pẹ́ ìlú ọlọ́run jẹ́ pẹ̀lú wa ẹni ọ̀dà ájókòó bẹ̀ ọ máa sọ ni ájókòó bẹ̀ pẹ̀tọ̀ ọyá ọmọ ẹgbẹ́ máa bọ̀ ọyá gbé bá kìrẹ́ bó ṣe orí engine èyí tó gbóná àkókùrọ̀ gbóná àríwọ̀ lóòfin irun dé ìbàdà gbọ̀bá adébà sọ pé kò sówó nàdà ní ètò àbádà ẹsẹ̀ náà láti oríta mẹ́rin bí àárín mọ̀ òde ajé ẹgbà mọ̀ta oríta mẹ́rin dé àárín mọ̀ òde ajé ẹsẹ̀

gẹ̀ẹ́bí ìkàbá tó ní ẹ̀dà pẹ̀lú ògbó ọlọ́run ọlọ́run mọ́kájú wà ṣùgbọ́n ọmọ tí ò bá ṣe gbogbo àwọn kan ìṣe ń fò lókè ní ṣọlẹ̀ ìṣe ń fò lókè ní ṣọlẹ̀ níjọ́ tí nǹkan yẹn bá ìdí ẹ̀ ó lè pọ̀ gbogbo kọ́kọ́ mi ní sùpàdé onígbọ̀n wọn ní màmá yé máa ń rí bá yàtẹ̀ èèyàn lè wà kọ́mọ́ni tí ó jẹ lálẹ́ tí ó sì sùn sílẹ̀ ó fi má tí ó máa kájí àjà kọ̀tẹ́lẹ̀ sí rí níjọ́ tó bá lọ ìjẹ̀ níjọ́ kan àgbẹ̀mọ̀ fọmọ gbẹ̀gbà rẹ̀ so gbogbo àwọn nǹkan ìyáàbùn wọ́tọ̀nà ọ̀dì ìyáàbùn wọ́tọ̀nà ọ̀dì àwọn ọmọ bẹ̀rẹ̀ tó pa abẹ́rẹ́ yẹn bá wálé ọ̀tà àwọn ìyàwó àwọn ọgbà ọmọ ìmọ̀ ògùn ògùn ah, mọ̀ lógún kí ó gbọ́ ọmọ gbogbo ojú ti bẹ́ẹ̀ yọ dáná bí àgbà gẹ́gẹ́ bí ìyá àbábá ó dà ọmọ ilé kí ó mọ̀ ọ́ lù ní bọ́bá wálé lọ́ba kára gan-an ọ̀yẹ̀ bí ilé rẹ̀ so serious rẹ̀ góòlù ìtumọ̀ gbogbo ojú ní ìfẹ́ àkúgbà àkúmọ̀ kẹ́ tí wọ́n jẹ níbi kámẹ́ tí wọ́n jẹ kò sí ẹ̀lẹ́ fi ẹ̀mọ́ sì bí léèrè tí ó tó lẹ́bá bí léèrè ìjọ ọmọ sọ nǹkan pé kọmọ padà lọ́mọ ọmọ òsì lè dàbí kódà kọmọ mú gàrí lọ́dọ̀ yẹ kọmọ jẹrin níta gàrí lọ́dọ̀ ya rẹ̀ yẹn yóò fú ju ẹyin ìta lọ

ta ló ní pa tí ìbá tẹ̀ tí òṣèlú ọ̀dọ̀ bàbá yìí tó ń jẹ tí ó ń jẹ ọ̀bá kárí ìwọ ọmọ tó wá láti ta fi ẹni òní síbẹ̀ tọmọ inú ilé ọ̀yọ́ ìwọ náà sì ti ní lẹ́bù wípé oúnjẹ ti dá kòtò ìtẹ̀lẹ̀ òní síbẹ̀ ya àjọ ẹlẹ́ ṣùgbọ́n tọmọ inú ilé ọ̀jà ni báàbò òfin tọmọ inú ilé ìyá wà fọ́ pa àwọn ọmọ ẹ̀sẹ̀ yìí tó fọ́n jẹ ṣùgbọ́n bá kò tó ń jẹ́ ó ti dà ní ẹ̀bùn àtìgbà yẹn láti kẹ́kọ̀ọ́ pé tí ọ̀la ti sóúnjẹ kankan sálọ wá omi èyí ó mú kọ́ọ̀bù omi mẹ́jọ sẹ́ẹ̀mà inú wọn sáré lé inú yóò lé sẹ́yìn ó láti mánéjì àti lọ sùn ọ̀rọ̀ àwọn ìdígbọ̀ sẹ́yìn ó sá gbé àti àrùn mọ́ báyà kílẹ̀ ó sàfihàn ìdílẹ̀ ilẹ̀ ó sì inú ẹ̀sìn ilẹ̀ òṣìṣẹ́ kílẹ̀ ó sàmọ́ so gbogbo àwọn nǹkan wọ̀nyí wà nínú Islam ẹ jẹ́ ká mójútó alẹ́ ní nǹkan ọmọ ẹdùn lọ́kọ́mọ́dùn bí nǹkan bá sì dòdòdó ńgbà mí gbà mí ó lè fẹ́ sáfẹ́rẹ́ ẹlù ní ẹlú mọ́ complain sáá ìjọ ọ̀tọ̀ ọ̀jẹ̀ lánàá ta ló sọ fún nígbà tó ojú ta ló sọ fún ẹnu gbó láàrin ìjọ méjì sí mẹ́ta kò sí ìdájí complain sáá yàrá ìlẹ́bàá ìfà kò so púpọ̀ àwọn nǹkan wọ̀nyí àwọn ẹ̀kọ́ ni ṣùgbọ́n níbi láyé ń lọ́pàá àmọ́ ní ẹ̀kọ́ ó dẹ̀ yọ ọlẹ̀ ìdájọ́ bí bí ìyàwó rẹ̀ ìjọba níbẹ̀ ilé yìí ò tó jà nígbà tí ò ní tẹ̀mọ́ra tí ò ní farada kò bá tún kéyìí ó sì farada rí ó bá tún gbogbo nǹkan yẹn gbogbo àwọn nǹkan yóò lọ gbà wọ bí ẹ̀jẹ̀ ká mú ká fún wọn lẹ́kọ̀ọ́ yẹn ní pípé àwọn ká fi wọn ṣùgbọ́n ẹjẹ́ kún experience ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó pọ̀ ọmọ mi láti ta ilé sùn rẹ̀ ìwájú ta ọ̀kadà mẹ́wàá pé yóò rìn lọ ṣe bí ìlú náà láwọn ọlọ́kan mú kó fẹ́ sẹ́ni lọ kọfìmọ́ sì gbé lọ ẹjẹ́ kó fẹ́ sẹ́ni tí bá rìn lọ yóò pàdé àwọn ọmọ kan náà táwọn náà fẹ́ sẹ́ni tí wọ́n lè lọ bẹ̀ sẹ́ni lọ́kùnrin pàṣẹ ṣùgbọ́n ọkọ̀ lórí gbogbo àwọn ọmọ kan lé wọ́n dó lẹ́nu gé àwọn jẹgba ẹ̀rọ̀kọ́ mọ́tò náà gbò wọlé fẹ́ fáwọn ọmọ ìyẹ jẹgba láàrín máa sọ ń bí ẹ̀mọ́bọ̀kọ̀ ẹja àtàjà alẹ́ ẹbá ti lé ìsìnkú náà jẹgba tí bá gẹ̀rẹ̀ lásìkò mọ́ sọ èyí tàbọ̀kọ̀ gbéhùn ẹ̀gbọ́n náà lè nítorí lè mú iná ọmọ tó fẹsẹ̀ rìn wá kó léjì èyí tàbọ̀kọ̀ gbé wá méjì lọ ẹkùn jẹ torí kọ̀kọ̀ tó lè gbé wá tó lè yá ó wà àwọn tó fẹsẹ̀ rìn yí wọ́n gbìyànjú tí ẹ tọ́fẹ̀ẹ́ nípa ìṣẹ́gbà méjì ẹ ń tọ́fọkọ̀ buwá tó lè ìgbà mẹ́rin náà òbí mi ọba nàbí lójú máa ń fẹ́ tó nìyẹn èmi rẹ̀ náà ẹ̀tọ́ ìwọ́n náà tẹ́wọ̀ ìwọ́n ìwọ́n náà tẹ́wọ́ fún ọ̀sán fún ọ̀nà ìlẹ́gbà kò sí ní ìgbésẹ̀ ẹ̀tọ́fẹ́ tó gbọ́ àwọn nǹkan wọ̀nyí ẹjá gbìyànjú ẹjẹ́ ká fi kọ́ àwọn ọmọ wa ẹjá fi kọ́ àwọn ọmọ wa lórí tó lè ṣe ní ọlálẹ́mọ̀ rí bẹ́ẹ̀ ọjà Allah subhanahu wa ta'ala kọ́lọ̀kọ́ mẹ́jẹ̀ tún wá sí ìtọ́lọ́ ní tẹ̀sí ìrọ̀ lọ lébi àti aláṣùwánà wà tààlà alọ́mọsẹ̀ tó ṣe wá láǹfààní ìrahmatu yà rahman rahmi wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم